ojoojúmọ́ ni Bobrisky tó fi ń wọ gàù lọ́wọ́ àwọn nàìjíríà àti lọ́wọ́ òfin nàìjíríà bẹ́ẹ̀ náà ni lọ́wọ́ very dark man ikàn yí ẹ̀yà ara rẹ̀ sọ́wọ́ very dark man ni o bẹ́ẹ̀ náà ni very dark man lo àǹfààní yìí láti fi mọ tú àṣírí ẹ̀ ẹ rántí wípé nígbà tí wọ́n jọ pè wọ́n ní ilé ìgbìmọ̀ asòfin kékeré láìpẹ́ yìí ń tí agbẹnusọ ìyẹn agbẹjọ́rò Bobrisky sọ náà ni wípé ara rẹ̀ ò dá ara rẹ̀ ò lé gbogbo àwọn tí ń perí very dark man níbi bára wọn ò ṣe ní dáná nù <laughs> Wàsíù ló fi kọrin ṣùgbọ́n lọ́tẹ̀ yìí ó ti wá ṣàwọn fídíò kan jáde níbi tó ti sọ ọ̀rọ̀ tí ń fi ó rò pé òun fi Verydarkman ṣe yẹ̀yẹ́ lẹ́yìn ìgbà tí ẹni tí ó fẹ́ mọ̀ fi ọ ó fẹ́ mọ̀ fi style pè lọ́rẹ̀ẹ́ rẹ̀ yẹn Don Jazzy tí ó fún Verydarkman ní owó fún NGO Verydarkman lówó ni wàá ń sọ kò bá gbé ọ̀rọ̀ sí Verydarkman wípé kó yé tẹnu àbùkù lu àwọn tó lè ràn lọ́wọ́ àwọn olólùrànlọ́wọ́ rẹ̀ pé kò wá tán bí ìyàwó gbọ́kàn sánlẹ̀ ọkọ yọ̀ké kò mọ̀ pé nǹkan lòun ó yọ̀ké láàsìláàsì ṣùgbọ́n àwọn èèyàn wa ń sọ kò bá kún gbé ọ̀rọ̀ ẹ bẹ́ẹ̀ dápọn ti dá lóhùn àmú fọ́nrán rẹ̀ wá fún yín lẹ́yìn ilé ṣùgbọ́n àwọn èèyàn wa ń sọ kò bá kún gbé ọ̀rọ̀ sí bàbá àtọmọ yìí wípé wo ní ọ̀rọ̀ ẹ̀bẹ̀ tẹ́ ń bẹ̀ káàkiri up and down tẹ́ ń fagídí ní kánsáwà bẹ́yìn kánsáwà bẹ́yìn ntóyẹ ntóyẹ kẹ́ mójútó ẹ mójútó ẹ wá w gbogbo èsì tí Bobrisky náà fún wọn lánàá wípé ẹ wá o ẹ mọ́ fi ọ̀rọ̀ sóun lẹ́nu o òun ò sọ òun ò dárúkọ yín o òun ò sọ nǹkan kan ṣùgbọ́n bàbá nínú ọ̀rọ̀ wọn lórí Channels TV pẹ̀lú Ṣeun wọ́n kọ̀ǹfàmù wípé Bobrisky pe ọmọ àwọn lélẹ́yìí tó fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé ọ̀rọ̀ àjọsọ wà láàrin Bobrisky àti ọmọ wọn Falz kí jọ wá sọ kí ló tí wọ́n ń sọ pé kó wá bẹ̀bẹ̀ tí ìbá ṣe wípé wọ́n ti gbà wípé Bobrisky ló sọ ọ̀rọ̀ yẹn ẹ wo ọ̀rọ̀ yìí máa lọ́ǹgì gan Very Dark ò sì ṣetán láti back off kò ṣetán rárá rárá ah uh, oh my god ẹ jẹ́ agbọ́rọ̀ lẹ́nu Very Dark Crown. <laughs> oh my god. I don't want anybody's money. I don't want anybody's money. I'm here to say the truth. Did I ask you for money? Did I beg you for money? <laughs> See, my brother, <laughs> my sister, there are some people you should not drag on Instagram. Don't drag your helper. Hmm? See, if it is say, there are some people you should not drag. <laughs> you should not drag them because they are your helper. It won't be like this, eh? I don't drag. I look face. I look at people I drag. I don't just drag anybody. I cannot go and drag my helper. it's not possible. I want to take my Brazilian hair. I will take I will take this slay. <laughs> I beg. Don't drag your help and be All right. Uh, so if you notice, yesterday I no post anything apart from Don Jazzy. No means I no see all those things. Yesterday, now Don Jazzy day. So now make I can start today, respond to all of now. You understand? So first things first, in response to this video where Bob Risky do everybody for nigeria na don see say bobrisky they okay thank god say im dey chop chop chop see okay on the 21st of october which is on monday we have all been invited again to go back to the house of rep to continue investigation so now you know come say eh your menstrual pain starts as you sleep by mistake your original bola come enter inside your nyash can't clip there so they go do you surgery no one hear all those one you must present yourself on monday do you understand you must present yourself now we know you are okay Let me say you fell ill down when I talked talk the other day hey, eh, you are okay now so on monday now now we con know wetin really happen because everybody dey say this case don't die down um, e never go down i start i they push harder say man make make make the G make sure say we get the date and finally we don't get this day. so on monday everybody should expect one or two things in the house of reps committee also me i really want to know what's happen like i said before see all the points that i wan make if for efcc first if you arrest person you dey collect their exhibits you dey collect their phones laptop and every other thing the fact that bobrisky using personal phone enter sarah prison make waiting data audio look like truth for him to use his personal phone enter inside prison dey make all those calls he didn't call one person he didn't call two persons he was chatting do you understand and sending account number for them to send him money while he's in prison e means say I get when I do that day that is phone alone number two for prison i no care how una want to deny these allegations una not already talk that day say una oh, no put that for male facility no put that for female facility meanwhile on you people's page on your official page you people put it there i don't don screenshot and keep you people put it there that you people put bobrisky in a male facility that is there's corruption in prison how many other person how many big top criminals have people giving apartments outside the prison where they will still be there committing crimes no wonder kidnappers no dey finish no wonder now i'm beginning to suspect that that time when they come bust prison now when I join them break the prison so that prisoners go escape mona thought, they don't. e make me believe now in my own opinion now i dey believe say bless say they giving our money safe to break that prison by ourselves. yes now if people can give people lodge outside then people can organize something like that so the corruption in the prison facility and efcc must come out efcc secondly i told you before i said that account when they collect our money so inside prison that account must be investigated We want to know the money that came in during when he's in prison and the money that went out. So if the money that went out is big, it means say true true now collect that 15 million. So all those English on the blue that day. I'm no even said to now papa. Do you understand? So all those distractions will become lawsuit or no lawsuit, file this one, no file this one. Everybody mona get out. Una come tell us what happened. I want to concern me. I don't send anybody papas. I did like this. You understand? What happened that day? You people must say it. You people must what? You people must say. It. So I'll see you on Monday. I am glad, Bobrisky, that you are very okay ọmọ ọgbọ́n ẹ̀ eh, ń bá fẹ́ jàjẹ́ òmìnira pàápàá jùlọ nírú orílẹ̀-èdè nàìjíríà kò ní bẹ̀rù nǹkan débi pé yóò bẹ̀rù ku ẹ̀ ń ti ibi tí ọlọ́run gbé very dark man ọlọ́run ló fún ní ìlàyà ó lè mọ ṣe yín kàyéfì pé àá ah, ah, ìwọ bọ̀bọ̀ yìí eh, ọ̀rọ̀ tó ń sọ yìí eh, kíní kan irọ́ ẹ̀ńtọ́lọ́run bá ti wà lẹ́yìn ẹ̀ bó ṣe mọ́ rí nu bó ṣe mọ́ rí nu ṣùgbọ́n àdúrà nìkan máa fi ràn very dark man lọ́wọ́ àti pàmò yẹn wá ń bí Bobrisky wípé ńgbà tó mọ̀ wípé ìwọ kọ́ ló sọ̀rọ̀ pé nínú gbogbo pé wọ́n ń sùn ara ara wọn wọ́n ń sùn ara wọn pé ìwọ ebo ní lọ́ọ̀yà ìwọ gan ló yẹ kó o ti kọ́kọ́ sùn very dark man pé ó parọ́ mọ́ kì í ṣèwọ ló sọ̀rọ̀ lóòótọ́ ò jáde o ní ẹ kì í sọ̀rọ̀ rẹ o wọ́n mì mí kí ẹ ní wọ́n ní kí ló dé tí wọ́n náà gbégbèsè kó o kúkú sù ú very dark man láti fi hàn wípé ìwọ kọ́ ló sọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n ti kó bọ́ báyìí o sáànù ló sì kó bá ọ lórí pé wọ́n tú àṣírí rẹ wípé fọ́nrán yẹn o ní láti retract ẹ̀ ìtumọ̀ rẹ̀ náà ni wípé eh, allegedly ìwọ ló sọ̀rọ̀ ó dá wa mọ̀ wo bó bá ṣe ń lọ Monday òní pẹ́ dé ẹni eh, tí House of Rep bá máa ṣe ṣùgbọ́n ẹ máa fi àdúrà ràn very dark man lọ́wọ́ ẹ mọ̀jà pẹ́ lórí ìyẹn jẹ́ àkó mbẹ́ eh, inú Nàìjíríà <laughs> bí ṣe wọ́n lọ nù àwọn comedy skit nù. No. Mm ní báyìí ẹ jẹ́ àpòfẹ̀rẹ̀gẹ̀rẹ̀ sínú fọ́nrán tá a mọ̀ fi hàn yín nísìnyí o èmi ò mọ̀gbà tí protest lè wáyé o ṣùgbọ́n ó ń jọ bẹ́ẹ̀ ni pé last protest ni lóòótọ́ àwọn èèyàn sọ wípé ilẹ̀ yorùbá nìbàdàn ló ti ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹni tó sọ̀rọ̀ ohun ẹ̀ jo wọn ọmọ yíbò. wọ́n sì ohun rẹ̀ lẹ́ẹ̀ ní ìsìn níbi tí wọ́n ti ń sọ fún àwọn iléeṣẹ́ ológun gangan tó ń sọ fún wọn wípé kán wá gba ìjọba eléyìí kì í ṣe ọ̀rọ̀ wípé wọ́n ń pe Russia mọ́ nísìnyí o. everybody ló ti sú àwọn èèyàn ò dẹ̀ fẹ́ fi pamọ́ mọ́ àní wọ́n máa ti àwọn èèyàn dógiri ẹ̀gbọ́n tó wọ̀nyí ò bá sọ ni orin tán bá lé àgùntàn tán lè kàn giri yóò ṣíjú padà sí ẹni tó lé. we want Nigeria army to take over Nigeria I don't know where they are from. Where they are from, we don't know. We want Nigeria army to take over Nigeria. We want Nigeria army to take over Nigeria. We want Nigeria army to take over Nigeria. We want Nigeria army to take over Nigeria. Nigeria army to take over Nigeria. Nigeria army to take over Nigeria. Make una take over Nigeria. Make una take over Nigeria. Make una take over Nigeria. Suffer don too much. Suffer don too much. Suffer don too much. Suffer don too much. Nigeria army take over. Suffer too much àtọ̀nú ẹ̀sán àtẹ̀wà from fry pan to fire ẹ̀rín ń pa mí nàìjíríà mi kí ní take over wọ́n bú àwọn gan ti di olóṣèlú tán nínú torí aṣọ wọ̀ kiri àbí ẹ̀ tanra yín ẹ ń wọ ẹ fẹ́ fry pan sí fire ẹ eh, nàìjíríà to take over ń bo odòdì odòdì odòdì wọn take over gan-an wọn wọn lè dá àṣàrí mú àṣàrí dòkú bọ̀ lásán ẹjẹ́ akóńbẹ̀ ń jáde ní báyìí ẹjẹ́ gbọ́rọ̀ lẹ́nu arákùnrin tí ń dọ̀bálẹ̀ tí ń rá bàbà lójú títì yìí ó wípé kí ààrẹ Tinubu kan gba àwọn o pé àwọn làwọn dìbò fún ààrẹ Tinubu alẹ́ tí là. ìkọjá bẹ́ẹ̀ èèyàn gangan ò lè dá fìdí ẹnu ara rẹ̀ ká tó wá sọ pé ẹni tó ti níyàwó àtọmọ ń lé ẹjọ́ ẹ bá wá nǹkan ṣe sílùú yìí ẹjọ́ voters card tá a fi dìbò fún yín nílé yìí ẹjọ́ ẹ má jẹ́ pé bí ìbá ara fọ ara wa síra wa ẹjọ́ torí ọlọ́ ẹjọ́ ìfẹ́ yín táwọn èèyàn ní ẹ má jẹ́ kí ìfẹ́ yín kó lọ lẹ́mìí àwọn èèyàn ẹjọ́ ẹ bá wá nǹkan ṣe sílùú yìí ẹ wò ti lọ lé ẹjọ́ ẹjọ́ tó lọ bùkátà ti fẹ́ pa wá ẹjọ́ bùkátà tó wà ní ẹ̀bá ẹ̀ lẹ́sẹ̀ àtúnlẹ̀ wa ẹjọ́ ibi tílẹ̀ bá sú mi sí ẹ̀wù ibẹ̀ mò ń sùn aṣọ mi lélẹ́yìí aṣọ aṣọ tí mò ń jẹ́ǹjì tó pé ibi tílẹ̀ bá sú mi sí ibẹ̀ mò sùn ẹ̀wù ẹ ẹjọ́ òdòdó ọdún ẹ wà nǹkan sí Tinubu ẹjọ́ bàbá Tinubu bàbá ṣe ti máa Olúrẹ̀mí Tinubu ẹjọ́ bá ṣe èyí Tinubu ẹjọ́ bá wà nǹkan ṣe sílùú ẹjọ́ òdòdó ọdún play ló kọ gbogbo yín dey play kẹ́ rábàbà jù bẹ́ẹ̀ lọ kẹ́ yí lẹ̀ nú àgbàrá kí ẹ̀jẹ̀ wọn ò ní dá yín lóhùn wá introduce arákùnrin kan sí ọmọ Yorùbá ni ó lóníṣègùn lòun òun mọ̀ ṣoògùn owó ṣùgbọ́n ó ń ká lòlò làwọn èèyàn wá ń bí pé ìwọ tó ń ká lòlò tó bá fẹ́ fáwọn èèyàn ṣẹ́ tó fẹ́ fún wọn lọ́fọ̀ bó ló ṣe mọ́ pa. tutu owó ni ẹ ṣe ṣe ṣe ṣe ebú mọ́ sí iṣẹ́ ṣe ṣe ebú mọ́ sí. Èmi kan fẹ́ ṣe sí ọ̀fẹ́ sí ẹ fúnra mi. Ẹ wo akọni amúháfún inú o ló ṣe ṣe ṣe ṣùgbọ́n Yorùbá náà ló ní bó pẹ́ títí àkólò lomi yóò gbé bàbá akólòlò rẹ̀ ń pe bàbá ó sì ń rí iṣẹ́ ìṣègùn ṣe tí fi ń fi àwọn èèyàn sóògùn owó ẹ̀rì mápá wá ẹ̀rì mú ẹ̀yà ara wá ẹ̀rì mú àwọn nǹkan abẹ́ wá ẹ̀rì gé ọyàn èèyàn wá ojú rẹ̀ náà lẹ̀ ń wò wò wọ́n pọ̀ wọ́n yapa oríṣiríṣi níṣẹ̀lẹ̀ nàìjíríà báyìí ìtàjẹ̀ sílẹ̀ wọ́n kàn ń pa àwọn èèyàn lọ ni ojú títì ń gba ẹ̀jẹ̀ tiẹ̀ àwọn ìjọba náà ń gba tiẹn torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní pokùnso ebi ti pa ẹlòmíì bẹ́ẹ̀ náà làwọn èèyàn ń kó sódò bẹ́ẹ̀ náà ni àwọn ajínigbé náà ń pa àyàn àwọn boko haram náà rẹ́ èèyàn lọ́rùn ẹ̀jẹ̀ sá ń sùn lọ iná ń jó ẹlòmíì bẹ́ẹ̀ náà ni ásídẹ́ǹtì lójú pópó náà wá ń jọ bí ẹni wípé àwọn alágbára kan wọ́n ń ṣe nǹkan kan nàìjíríà ṣé ẹ bìlíìfù ẹ̀. ó dá ẹyẹ abọ́dì sọ́dọ̀ àwọn ọlọ́pàá yìí ó tí wọ́n mú ọmọkùnrin tẹ̀ ń wò yìí wọ́n mú pẹ̀lú oògùn olóró kan tó ń pè ní loud ó ń jọ bí ẹni pé oògùn yẹn làwọn èèyàn mu jù làwọn boys ń mu jù ní nàìjíríà nísìn. ṣùgbọ́n nígbà tọ́wọ́ fi tẹ̀ ẹ́ ó ní ilé ìwòsàn ni wọ́n ti ní kò mọ lo oògùn yìí pé àìsàn ń sóhun náà bá ní ó yá ń bẹ̀ nìṣó ń lé ìwòsàn afẹ́ mọ dókítà tó prescribe oògùn fún ọ wọ́n mọ̀ mú débẹ̀ lóòótọ́ ló ṣe fídíò ló sì náwó sí <laughs> dókítà o sọmọ prescribe láòdù ní nàìjíríà. ọlọ́pàá tó gba láòdù lọ́wọ́ mi so mo ti kó wọn wá sọ́spítù mo ní dókítà ló prescribe ẹ̀ fún mi dókítà ní two puff in the morning two puff in the night ṣẹ́nu ẹ̀ la wà báyìí ẹ̀ wọ́n tún gbọ́lọ́pàá kejì wọn wá àwọn ọ̀gbọ́n pa. Ah. ní báyìí lórí ọ̀rọ̀ ti root ogunléyẹ ẹni tó jẹ́ private sojo ẹ tó jẹ́ private soldier ẹ ọ̀rọ̀ ẹ̀ sì ń jàrán ìran update lání fún yín o Rufai àti ọ̀gá wọn ìkànnà àwọn ọ̀gá wọn ní Rufai wá ń béèrè béèrè wípé kí ló dé tí ẹ tún agbo pa kẹ́ ẹ fún rúùtù láàyè kẹ́ ẹ rìváìsì kéèsì rẹ̀ pé kẹ jẹ kí kẹ kẹ tún ẹjọ́ rẹ̀ gbé yẹ̀wò tí ọ̀gá ẹ fi dáhùn. I can tell you as commanders we fight for our men we fight for our men more than any other thing and I can bet you if you ask any of our men outside they will tell you we stand for them we protect them but you know there are limitations um, this same lady you were talking about did not start this year it had been ongoing for a very long time. Everybody had tried to assist the lady to ensure that she's properly taken care of, looked after. It's not because she's mentally and then we just drop her. No, we don't do that. We went through the process. We got the medical men to go through her, looked at it. We tried to assist her. But one thing people don't understand everybody that tried to help her, she came after the person and maligned that. Even myself, I'm sure you had comments she made that she reported. She did report, she, commit, she communicated with me directly, and I was able to get across to her commanders. We took her to medical, and that's the procedure. The medical were able to go through it and looked at her, and the case was investigated. That uh, um, uh, she said she was harassed by a commander. It doesn't happen. If, if it does, we have our conscience and we take action. We do not hide our men. Anybody who commits an offense will go for it. My policy is you do well, you are rewarded. You do badly, you get punished. So the commander is not that It was thoroughly investigated. We found out that she has some mental issues. Yeah, sometimes she might seem to be coherent in what she's saying. Remember that even the chief of army staff, she came after him that he wanted her to send his nude picture or whatever. I mean, these are the things that will never happen. Uh, so please be rest assured that we take care of our men. Their welfare is of paramount importance. And I'm sure you have uh, listened to us since last year. We've always talked about the welfare of our men because we know without good welfare, they will not be able to give us their best. Sir, so we're always out on looking out for them, watching out for them, Sir. appealing for increment in their salaries, appealing uh, for, for increment in, in their uh, ration cash allowance, which we call RCA, so that they can do better. Okay. But I can tell you that we're working we're committed Sir, and we'll continue to work. I want to go back to that lady's case because what she said in the interview was different. Yeah. She was even saying that the dismissal, you know, was not even a dismissal in the first place, that you know, it was an agreement by both parties. And what the army made it seem was different. She even even gave more, you know, copious insight into that incident as regards the sexual advances being made at her, and she said, you know, no to it. Uh, what were the authorities that even investigated that she was medically unstable? Because this issue, I know you people in the military, you have your own internal mechanism, but it's already a public issue. And for us, it's the optics at which it looks at in the public that we do not like by the virtue of this show, can we reassess yes. that matter? Can we reassess that matter for the sake of transparency? I know you people are, are fair comply on it, but can we reassess for the interest of justice? Okay, yes, okay. I, I didn't really get the last part of your speech, but I, I think you talked about the issue of uh, reassessing the, uh, the, the, the, matter. Of course. Uh, mental issues, especially in the military, is something we view very, very seriously because he gives somebody who is mentally unstable, he has ability to carry a weapon, he can take down everybody that is there when the issues come up. And so it's something that we view very seriously. And we don't want, eh, we respect anybody who is committed himself to serve in the military because we know you have laid down, you have agreed to lay down your life for your country. So for us as commanders, it's something we take very seriously. We appreciate that. And so we want to also make sure that their health status are well respected. And that's why we went through the entire process. We have our procedures. For every aspect of the military, we have our procedures. And those are the procedures that were followed. Uh, review, of course, it's possible to have a review. Okay, General. Um, I'm sure it will not come out anything different. That I can guarantee you. Okay, General. But we will not do anything to impugn on our own personnel. We will not. Okay, General. Mm. ṣùgbọ́n èèyàn mélòó ló gba bàbá ìgbọ́ ẹ̀yin mélòó lẹ gba ọ̀gá ológun ìgbọ́ lórí ọ̀rọ̀ rúùtù tó ń sọ wípé kán tún ìdánwò rẹ̀ ṣe kán tún gbéyẹ̀wò tó sì ń sọ wípé bọ́n bá ju ọ̀bẹ sókè lórí ọ̀rọ̀ rúùtù ní ìgbàgbà pé ibi pẹlẹbẹ ni ó mọ̀ fi lélẹ̀ ẹgbọ́n ṣe lóòótọ́ ni wọ́n lẹ́ẹ̀tẹ́lẹ̀ ti ṣe àyẹ̀wò tiyín fún tó jẹ́ ti iléeṣẹ́ àmì ṣùgbọ́n ó ti wá kan àwọn ará public ní ìsìn káwọn èèyàn lè ní confidence inú yín kẹ́ ẹ lè pass vote of confidence kí ló lè ń bi kẹ́ ẹ tún nǹkan ṣe kí wàá ní ẹ bẹ́ẹ̀ fi ẹ àṣù ọ̀wọ́n pé bẹ́ẹ̀ bá bá tún ṣe ẹ nǹkan kan náà ni yóò jà sí ta ló sọ bẹ́ẹ̀ fún yín wọ́n ní ọ̀rọ̀ rúùtù pé yín máa ń tà sí tí máa ń sọ̀rọ̀ ẹ gbọ́ ibo lọ̀rọ̀ rúùtù ti tà sí. torí eléyìí làánú mi ṣe ṣe àwọn ọmọ nàìjíríà ń bàdàn tó ń pè fún kólógun wa gbàjọba sí àwọn tó fẹ́ gbàjọba rè é dáhùn lóhùn sí àwọn tó ṣe rúùtù tó jẹ́ pé wọ́n ṣe tán fẹ̀sùn kàn pọ́n ṣe rúùtù yánmọ́yánmọ́ sàn ilé yìí ni wọ́n gbàjọba ọmọ nàìjíríà ọmọ nǹkan nígbà tí ò yé wọn mọ́ kò yé wọn mọ́ ni ó ti sú àwọn èèyàn náà ṣe ń wọ́n náà báyọ̀ bí sì mọ́ ṣe máa ṣẹlẹ̀ rí ló bí gbogbo gbà táwọn kan bá ti wà ń jọ bó ṣe ṣẹlẹ̀ sí Jonathan rí wọ́n fa gidi lé Jonathan kí èèyàn kan ṣáà wà ń bẹ̀ kí Jonathan ṣáà kú bí sì mọ́ ṣẹlẹ̀ rí nígbà yẹ kó wọ́n ti tì wọ́n dógiri wọn àmọ́ tán ṣe wọ́n kì í sì ṣẹ̀bi wọn ìjọba ló tì wọ́n débẹ̀ ebi kan lè rí i tíyà ń sa tòmátò tí ń sa ata tí wọ́n ti dànù sínú gọ́tà ibi tán ti àwọn èèyàn dèrè tán bá ní kán mọ̀ sí àyẹ̀wò ọpọlọ fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà gan. ìyà ti ṣẹ́ lábẹ́ ìṣèjọba ìmílòkàn ó ti kó sẹ́lòmíì lọ́pọlọ kì í sọ̀rọ̀ pọ́n ya wèrè. situation country is getting out of hand already people are really suffering wahala òbí ẹnìkan lélẹ̀ yẹ ẹnìkan lélẹ̀ lọ́bọ́lẹ̀nu mọ́tò lọ́rí àwọn àtàlẹ́gbẹ̀ẹ́ títì lọ́dẹ̀ ń ṣà tó bá yẹ pé kọ́ńtírì yìí wà òkè ní pọ́sibù kan máa ṣàtàlẹ́gbẹ̀ẹ́ títì lọ́dẹ̀ máa lọ jẹ́ báyìí. èkó arúmísà lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ wo mi bó ṣe ń dàlẹ̀ lára mọ́tò kì í ṣe pé bóyá mọ́tò ìkó sí odòyà aláró kòsíkòsí làgùn òjò tó rọ̀ ló gbọ́bà gan-in gan ń tán àjò o wọ́n ní lẹ́kọ̀ọ́ lélẹ̀ ti ṣẹlẹ̀ lónìí gbogbo ẹ̀yà ará èkó sójú òrọ̀ lẹ́kọ̀ọ́ lóòótọ́ wọ́n ti kọ̀ǹfàmù ẹ̀ fún mi wọ́n lójú òrọ̀ ìkòròdú ròdù lélẹ́yìí ní gbogbo ọ̀nà pangrove mọ́ àti mọ́ lọ́jọ́ ta mọ́ nkankan ló ní páànù wọ́n ló ní ẹ wá wo ibi tí omi dá rògùn sí iná gbogbo àwọn mọ́tò ti wọ mí mẹ́rin báyìí ah ó ní agbára o omi bá bí bójú bá ti rọ̀ lẹ́kọ̀ọ́ báyìí ìkẹjà tiẹ̀ worse ṣùgbọ́n wọ́n ní láàrin thirty minutes tójò bá ti dá ìmọ̀ wọ̀ lọ àwọn ìdúpẹ́ mọ́tò ìstáàtì o ah ládùúrú omi tó mú ti ń domi lẹ̀ bí ìgbà tí èèyàn bá ń tọ́ ara <laughs> ó dá o ẹ mọ́ gbádùn lẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ ló wá bá yín báyìí ní nàìjíríà ṣé omi ló tún ṣe báyìí fún yín ẹ wo adùn ẹ wo BRT a màá sì wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí nà án ṣé dandan ni kójó pé mi ìyìn rójò ń bì lẹ́ẹ̀lẹ́ kó pọ̀ báyìí o kò jẹ́ pé gbogbo everywhere ni ẹ mọ gbádùn ara yín lẹ́kọ̀ọ́ hmm. ó yẹ ti ẹ̀rẹ̀ japa ń bẹ̀ ṣùgbọ́n ẹgbẹ́ agbọ́rọ̀ lẹ́nu arábìnrin ó dà kó ṣàlàyé bó ṣe ń lọ lẹ́kọ̀ọ́ fún wa dáadáa àti ní nàìjíríà olóyìnbó ni ó gbóyìnbó professor ni ẹ jẹ́ asáré ẹ bá ń tẹ́sí ilé agbára fáwọn èèyàn wa. So I would like to ask the president is it truly love the country like where the country is going to this century we are now like um, this century is about you know is it this or this end of the line is it truly love if it's truly love is I supposed to see those people on the top like over the world people on top the world as in. wo kì í ṣe ìwọ nìkan tó ń sọ̀rọ̀ ìlú wa on top of the world o. <laughs> ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń lé téńté nàìjíríà àwọn ọmọ fi tán wà mọ́ ẹ kì í sẹ́yìn náà ó da ìbéèrè tí wọn náà ń béèrè ṣùgbọ́n kò sí ààrẹ ńlé tí ó lè dán lò ààrẹ ò sí ń lé ìgbákejì rẹ̀ ò sí ń lé nàìjíríà hmm. nǹkan ń bẹ ẹ wo ẹjẹ àtàǹtíkọ àsọdọ ọgá mi ọ̀gbẹ́ni Bobby Kare gbọ́ròyìn lẹ́kùnrẹ́rẹ́ nǹkan kí ẹsẹ̀ ràgó lónìí o ẹ mọ bá wa pín hmm. ẹ gbọ́ wìnrìnwìnrìn ọ̀rọ̀ nínú àkójọpọ̀ ròyìn lálẹ́ yìí ẹ mọ̀ bá ń ká lọ. ẹ pè mí lórúkọ mi ẹ pè mí lórúkọ mi ẹ pè mí lórúkọ mi ẹ pè mí lórúkọ mi ẹ pè mí oyè yeyeye ẹ pè mí lórúkọ master blaster tó kọ stainless fuji lọ́jọ́ síta yéfi bùkì jù ẹ pè ẹyin tèmi kí n tó tọ́ sáré dòṣùpá bí olùfẹ́ máa kọ́kọ́ má tàgbà mọ́lẹ̀ ẹ pàdé mi ní twenty fourth of october tá a wáyé twenty four ní treasure african restaurant ní dusseldorf afẹ́ṣe birthday chief sunday igbòho májàsọ́lá akọni odua powered by yeye dara ẹ mọ májà sunday ní igbòho òṣàní májàsọ́lá tó máa ń sọ sunday yẹn bàbá dami oníṣírí eléwéèlé awífúnni kó tó bá ní jàmáṣálọ̀ against pé bóyá omi ìṣìgìdì kan má lè gorí tó bá ṣá ti rí gbòó kó má fọjọ́ lọ́jọ́ lọ kòkòrè ṣo bàbá adáhùn mi ògiri òkó ńlá gbogbo ìjọ̀gbọ́n ayé bílé bá dá pátá ọkùnrin mà ni bílé ó tún dá ó tó gbangba náà yẹ ipa pọlọpọlọ ládìkún ọkùnrin ogun ẹwà wa. káàbọ̀ o ẹ̀rín àwọn ìgbìmọ̀ mi gan ń pa mí ẹ̀rín àwọn eléyìí pẹ́pẹ́yẹ lélẹ́ pẹ́pẹ́yẹ òrùba tútù ó bímọ kò rẹ́yìn pọnmọ ẹ̀sà gbà bẹ́ẹ̀ àwọn náà wàá gbọ́rò yìí ni <laughs> mo kí gbogbo yín tẹ̀sán tẹ̀sán mo kí n tológun tológun bó lójú ọjọ́ lọ́dọ̀ yín gbogbo ẹ̀yin èèyàn mi oúnjẹ bí ẹni pé àṣepàdé ọlọ́mọ lélànà mo ti míìsì yín kí ló fà á mo kàn mísì yín náà nítorí i love you ah yóò dáa fún yín ọlọ́run ó mọ bá ń kẹ́yìn o n ò ní wá yín tí o ẹ̀ eh, yọ́ mọ jẹ́ ni kò ní yẹ̀ ẹ́ láti ọlọ́run Èdùmàrè àtúntìdé sórí ìpàdé ọlọ́mọ ìlú mi rè o ẹ lónìí ibà ròyìn náà ní ibà gbé wọn débẹ̀ ibà yànnànà ibà sáná wọlé èmi náà ní ibà ìfẹsowápọ̀ ibà gbáǹkọ́gbì ibà kanjọ́ abẹ́ǹkó ibà nàmbẹ́ èmi náà ní ibà sàlàyé ibà létéńté ibà rìmíngìnìgìnì <laughs> rìmíngìnìgìnì kí n rin tèmi ìròyìn náà la fi ń rinra wá ń gìnìgìnì la fi ń gbéra wá débẹ̀ wà á rí sí ọlọ́run òwà yín jẹ́ adé bó ti ṣe ta amẹ́ríkà ẹlẹ́ẹ̀kejì ọ ọlọ́run ṣe fún wa ń bí bó ṣe ṣe tàyèrè adé ó ṣe fáwa náà bí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run wò tẹ́ ń bá wa pín tó ọlọ́run fìfẹ́ wa sí lọ́kàn tó fìfẹ́ tiyín náà sí wa lọ́kàn àní rí láburú láburú ò ní kàn o gbogbo olùtẹ́ wà wẹ́dà rẹ̀ ó bá yín lára mu láṣẹ ọlọ́run Èdùmàrè ó dá gbogbo òròyìn tá àyà tí wàá kó dà lẹ̀ lórí tábìlì mi lèmi náà ó wà á mọ̀ yànnànà ńkọ̀ọ̀kan èjèèjì mọ̀ gbé yín débẹ̀ o bẹ́ẹ̀ náà láàmọ̀ mú àwọn abala yòókù ó dá lónìí àkọ́kọ́ nu àwọn àkórí ìròyìn tí a mọ̀ jùlẹ̀ ó ní tí ọ̀rọ̀ World Bank World Bank ó ń dobi ẹni pé wọ́n ń ro èrò ọkàn wa o níbi tá a ti ń sọ fún ìjọba Nàìjíríà wípé kí ló dé tán yá owó ju gbèsè tí pọ̀ ju ṣe fẹ́ ru ẹrù gbèsè wọnú ọdún tuntun ni ṣùgbọ́n World Bank ló wá bọ́n dán lóhùn o àwọn ni wọ́n wá sọ wípé àwọn náà ṣe agbẹnusọ wọn wọ́n ní àwọn ò tí ì ṣetán láti dáwọ́ dúró láti mọ̀ yá Nàìjíríà lówó nítorí pé Nàìjíríà is a crucial partner mo wá ń wá ẹ̀yin iléèbó ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ bá ń tún ìtumọ̀ crucial partner kí ni ó crucial nínú partnership tó wà láàrin nàìjíríà àti world bank ó dà á gbé yín débẹ̀ ń tààrà tààrà ẹ torí ẹni tó bá ti ń pàṣẹ fún yàn náà pé báyìí ni ó ṣe mú owó rẹ wálẹ̀ dìbàlú owó rẹ bóun náà ṣe ní ìpè ní crucial partner ó dá o nínú àkórí ìròyìn míì náà láti gbọ́ o tí ìjọba àpínlẹ̀ èkó àwọn ọmọ yorùbá ti wá ń dàbí ẹni wípé wọ́n yin ìjọba àbílẹ̀ èkó ọ̀tọ̀ ní ìròyìn tá a mú wá fún yín lánàá ṣùgbọ́n ìròyìn tòní ó ní ó ní ṣe pẹ̀lú ìgbésẹ̀ tí ìjọba àpínlẹ̀ èkó gbé lórí bó ṣe fẹ́ fi èdè yorùbá tó fẹ́ mọ́ fi kọ òfin lọ́mọ yorùbá wá ní lóòótọ́ àmọ́ sọ pé ìwọ ọ̀gbẹ́ni Bobby gan ọmọ tẹnu mọ́ pé ìjọba ìpínlẹ̀ Èkó àwọn ọmọ Èkó wọn fi taratara tààràtààrà dá sí ọ̀rọ̀ Yorùbá nation ṣùgbọ́n ó wá ń jọ ẹni wípé action speed louder than voice wọ́n láriwo làwọn ìpínlẹ̀ yòókù lẹ̀ Yorùbá ń pa wọ́n ní ìjọba ìpínlẹ̀ Èkó ń gbé ìgbésẹ̀ wọ́n ní kéèyàn sì mọ́ pariwo oníṣẹ́ ti ń ṣe wọ́n láwọn ò ní kò ṣiṣẹ́ ṣùgbọ́n ìgbésẹ̀ gangan wọ́n lòun gangan ló mú kóríyá wá ìjọba ìpínlẹ̀ èkó á sọ̀rọ̀ lórí bí wọ́n ṣe fẹ́ máa kọ òfin ilẹ̀ yorùbá òfin ìpínlẹ̀ wọn ní yorùbá ara ara àwọn ìgbésẹ̀ òmìnira nìyẹn á gbé níbẹ̀ e tààrà tààrà nínú àkójọpọ̀ ròyìn lónìí bẹ́ẹ̀ náà ni nínú ròyìn míì láti gbọ́ o tí wọ́n fi ẹ̀sùn kan GTB wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn mírèkù tẹ́lẹ̀ ń gbọ́ ní Tuesday wọ́n ní tẹ́ ẹ bá dé GTB wọ́n lérò pé ọmọ choosing ló dálẹ̀ ni wọ́n ní abájọ táwọn ọmọ choosing bá ń ṣe testimony wọ́n ní ẹ mọ̀mọ́ rò pé bóyá irọ́ ni testimony wọn o wọ́n ní sàdédé tẹ́ ẹ bá rí kan tó jáde tó ní à pé òun ò fọwọ́ ara òun sí àkáǹtì ní báǹkì ṣùgbọ́n báǹkì sí àkáǹtì fún òun wọ́n sì fowó sí wọ́n ní ọba dé GTB wọ́n ní orí bẹ́ẹ̀ wọ́n fẹ̀sùn kan GTB wọ́n ní wọ́n bá àwọn èèyàn open account láì ṣe páwọn èèyàn dọ́dọ̀ wọn páwọn fẹ́ open account bóun náà ṣe ń ṣe é ọ̀nà wo náà ń gbà ṣe àwọn tó fẹ̀sùn kàn wọ́n àwọn wo ni àgbèyìn débẹ̀ lónìí ó stand strange létí ti yín náà ó ṣe rí létí. èmi ti rántí pé àwọn báǹkì kan ń gbà kan ní eh, àwọn odrop nínú odrop lójú títì wọ́n máa ń gbé àwọn ìwé kan ká tán máa ń ní káwọn èèyàn wá open account ó gba àwọn kìíní ò necessary nígbà òjẹ́ pé gbogbo àwọn marketers tó gbà wọ́n ń lé wọ́n ń ni tó o bá ti meet up tó o bá ti àìmọye obìnrin ló ti fìdí jẹ ló ti fìdí jẹ marketing torí pé ń wẹ́n tó fẹ́ wá kówó wá sí báǹkì abẹ́ ìwà rí tí báǹkì dì ní ìsìn ó rà ágbẹ̀yìn débẹ̀ lónìí o kò ní dọ́là bẹ́ẹ̀ náà ni nínú àkórírò mi láti gbọ́ o tí ìkànnà àwọn sẹ́nétọ̀ ó ti jáde ó ní fourteen million tó ń gbà lóṣù ó ní owó ìpanu ni kò tó ra pure water ó láwọn lálàsè lábẹ́ ìṣèjọba Tinubu ṣùgbọ́n kò fi gbogbo ẹnu sọ̀rọ̀ ó tún dọ́gbọ́n yin Tinubu ni ṣùgbọ́n yìí ń dọ́gbọ́n sòótọ́ tá ń sọ bẹ́ẹ̀ sẹ́nitọ́ Kálú tó ní òun ti gbé ọkọ̀ bàálù aládàáni òun ayárabíàṣá jù lẹ̀ ìyẹn private jet tó ní òun ògùn mọ́ ẹran títà mú fọ́nrán rẹ̀ wá fún yín bí oṣù kan sẹ́yìn òun náà ló tún sọ̀rọ̀ báyìí òun àti ṣe wọn jọ wákò lórí channels àádọ́gbọ̀n mu wá fún yín lónìí nínú àkójọpọ̀ ròyìn kéèyàn kan sọ wípé fourteen million kò tó òun ná ọ̀nà dà <laughs> tán ni kò jẹ́ kódà àjọ ẹdẹ́bẹ̀ tààràtààrà náà àkójọpọ̀ ròyìn lónìí o nínú àkórí ìròyìn míì náà lamọ̀ tún ti gbọ́ o tí wọ́n sọ wípé ọ̀gbẹ́ni awakọ̀ BRT ọjọ́sí tán fẹ̀sùn kàn pé òun ló pa arábìnrin kan pé ó sì kọ́kọ́ fi ipa bá a lò kó tó pa á ti ń jẹ́jọ́ lọ́wọ́ táwọn èèyàn ń béèrè pé sán ti dojú ẹjọ́ délẹ̀ ni wọ́n tún ti rí òkun ìwé ìpẹ̀jọ́ rẹ̀ o ló ti wá ń sọ nísìnyí ó ní kán láì kó ń sọ̀rọ̀ ó lóun ò jẹ̀bi ẹ̀sùn tó fi kàn òun o ó ní nítorí wípé ó lóun mọ àwọn tó pa omidan Bámiṣé Àyànwọlé ó ní kán gbóhùn láì kó ń sọ̀rọ̀ á tẹ̀sí ilé agbára á wà á mú ogun tó sọ á mú wá fún yín lónìí kò ní dọ̀la bẹ́ẹ̀ náà ni ẹja afọ́fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ẹja sáré dé ẹ̀ka tó lọ Israel ẹja dé ọ̀dọ̀ Primeboy lórí ọ̀rọ̀ ikú Mohbad olóògbé Mohbad boy ti wá ṣe bẹ́bẹ́ o ó dìde pẹ̀lú akíkanjú ó sì kọ ìwé ìpẹ̀jọ́ lòdì sí iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà ó ní kí ló dé ó ní kí ló dé tán halẹ̀ mọ́ Káyọ̀dé òun kí léèyàn kan ṣe téèyàn kan ò ṣe rí pé sóun pààyàn ni òun kọ́ lòun pa Mohbad pé ó dìgbà tí ilé ẹjọ́ ní nàìjíríà bá fìdí ẹ̀ múlẹ̀ tán mú ẹ̀rí jáde tán sì dájọ́ òun pé òun la pààyàn kán tó lè mọ fojú apààyàn wò ó pé kí ló wá dé tán wá ń kọ wọ́ntẹ́ẹ̀dì wọ́ntẹ́ẹ̀dì sórí àwòrán òun káàkiri pé kan stop ṣe bẹ́ẹ̀ fundamental right òun ni ẹ̀tọ́ ọmọnìyàn òun ni kán mọ́ fi ọ̀bọ lọ òun pé kán mọ́ fi ojú ń gbọ́lẹ̀ bóun ò ní gbá ó ti gbé iléeṣẹ́ ọlọ́pàá lọ sílé ẹjọ́ ẹ̀sìn mọ̀ pé láìpẹ́ yìí náà ló gbé ìyá Mohbad ìyá olóògbé lọ sílé ẹjọ́ ọ̀rọ̀ yìí ti wá fẹ́ mọ́ fẹjú tótó bí iná alẹ́ ibo ló fẹjú dé bọ́sọ̀pù wo ló ti dúró àgbè yín débẹ̀ nú àkójọpọ̀ ròyìn lónìí ibà gbé wọn débẹ̀ oyè tẹ́ fi á ni ọlọ́run ló fún wa kì í sóògùn simple arithmetic ni ẹ wá wo ìfẹ́ táwọn èèyàn náà ní sí àǹbì ọ̀gbẹ́ni Bobby ń bí ọ̀gbẹ́ni Bobby lọ́hùn àyà ń bí àyà lọ́hùn gbogbo lé ló pé wọ́n ti wá ń wo ọ̀gbẹ́ni Bobby báyìí àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run o àti ipò tó èèyàn là ń wá ń bí kì í ṣèrò ẹ mọ bá wa pín kó kálé kó kákó eléyìí tá a mọ fi káde àkórí ìròyìn lẹ́ka tó bọ̀dì sínú abala tí ó mọ kàn ó ní ọ̀rọ̀ Israel wọ́n fi léde wọn náà ti pa olórí àwọn Hamasi tó bẹ̀rẹ̀ ogun ní Gaza gbogbo àwọn èèyàn máa ń tètè gbàgbé nǹkan tẹ́ ẹ bá rí tí wọ́n fi ojú àwọn Israel náà rí níbi tí wọ́n ti ń ṣe patí tán pa gbogbo àwọn èèyàn gbogbo èèyàn ti tètè gbàgbé. Hmm ó ga o àgbẹ̀yìn débẹ̀ nù àkójọpọ̀ ròyìn lónìí tààràtààrà. a ní rí jù báyìí lọ nínú gbogbo àwọn àkórí ìtòní ní pápápá abala tí ó mọ̀ kàn náà ní abala sanáwọlé gẹ́gẹ́ bí oyè tẹ fi mí jẹ ibà sanáwọlé wọn wà á máa saná ojú ẹ̀ sí ẹ̀wọ̀n gbẹ́bẹ̀yàn bá fẹ́ ya píktọ̀ wọn á ní ẹ̀wẹ̀yẹ̀ ẹ̀wẹ̀yẹ̀ ó yá rẹ́rìn-ín músẹ́ pé yẹ́ẹ̀sì ó yẹ pé yes <laughs> ẹ̀yà abala sanu wọlé àkọ́kọ́ tá àkọ́kọ́ mọ́ gbé yín débẹ̀ láì dènà pẹnu láì gbópo lọlé olóró àní fásikò ṣòfò a sì ní nílò láti mọ́ kọ́kọ́ ka àkórí rẹ̀ àti wọnú abala sanu wọlé náà nú o nínú ìròyìn sánáwọlé eléègùn díẹ̀ o ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká farabalẹ̀ eléèkọjá sánáwọlé gan inú ìròyìn àkójọpọ̀ ló yẹ kó wọ̀ ṣùgbọ́n ẹ jọ ẹ jẹ́ ń fi sínú ìròyìn sánáwọlé ká lè ráàyè dáadáa káàyè lè gbà wá nínú àkójọpọ̀ ìròyìn ibẹ̀ láti gbọ́ o tí wọ́n sọ wípé ilẹ̀ Yorùbá ló lálàáfíà ju àwọn iléeṣẹ́ ológun Nàìjíríà ń bá yín wí o ọ̀gá iléeṣẹ́ ológun ló sọ bẹ́ẹ̀ non-state actors operating in different parts of the country. In the northeast, for 15 years still counting, we've had the issues of uh, Boko Haram and ISWAP. Uh, north Central, uh, Northwest have issues with banditry. South South, we have issues of pipeline vandalism, sea piracy. In the Southeast, we have the IPOC, uh, the Indonesian People of Biafra, uh, trying to have issues of secessionist tendencies. Uh, but all this, the armed forces of Nigeria have remained resolute in what we are doing. We are professional armed forces. òun náà lẹ́tí gbọ́ yẹn o ṣé lóòótọ́ ni fúlàní herdsmen ò sí nínú ìwé àwọn tó ń da ilẹ̀ yorùbá láàmú sóòótọ́ ni torí gbogbo àwọn ibi tán ní ogun ti ń jà wọ́n báyìí àtàwọn tí ń fogun jà wọ́n wọ́n dárúkọ yorùbá ìyẹn tó jẹ́ south west wọ́n dárúkọ south west a sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣùgbọ́n ṣé ẹ wá túmọ̀ sí wípé àwọn fúlàní ò dà wá láàmú ṣé kò yẹ kán ti declare àwọn fúlàní herdsmen tó ń pààyàn àbí wọ́n fẹnu ara wọn jẹ́wọ́ tán bá mú wọn ṣé kò yẹ kán ti declare àwọn gẹ́gẹ́ bí àwọn adàlúrú ṣé kò yẹ kán ti declare àwọn gẹ́gẹ́ bí àwọn adàlúrú lọ́rọ̀ kan eh, tìbìtìrẹ ládálé ayé àwọn sọ tí wọ́n ní ṣùgbọ́n ire ló kó wá fún wa ńlẹ̀ Yorùbá ìtumọ̀ rẹ̀ náà ni wípé àwa ò kì í ṣe oníjàgídíjàgbọ́n. ìtumọ̀ rẹ̀ náà ni wípé wọ́n fúnra wọn fọwọ́ ara wọn exonerate Yorùbá nation àti olóyè Sunday Igboho wípé kò ṣẹ̀ ìtumọ̀ ẹ̀ nìyẹn pé kò sí wàhálà ní south west ìtumọ̀ ẹ̀ nìyẹn kò sí gbọ̀ngbọ̀n títì gan ó kàn wá ṣe mí láàánú fún àwọn àgbà yorùbá kan tí àgọ̀ dàgbà mọ́ lára tá a rò pé táwọn èèyàn máa ń rò pé téèyàn bá ti dàgbà tó ń gun funfun ó gbọ́n gbogbo aṣọ àgbà kan ló ṣe é lò àkísà àgbà ò ṣe gbogbo àkísà àgbà kan ló ṣe é lò ẹ jẹ́ káwa náà lo aṣọ wa tí ó di àkísà káwọn èèyàn lè rí lò torí òwe yorùbá tó ní bọ́mọdé bá lásán bí àgbà wọn lè lákìsà bí àgbà ẹ yọ àkìsà lò ó ẹ mọ gbogbo àkìsà kọ́ ló ṣe é lò ó kì í ṣe àkìsà tó dọ̀tí nítumọ̀ òwe yorùbá yẹn o tá a mọ̀ túmọ̀ òwe yorùbá yẹn ẹ̀yin àgbà ẹ bá ń kọ́ sínú comment section àwọn àkìsà àgbàlagbà kan ò ṣe é lò lọ́rọ̀ kan o wọ́n wá ń sọ wọ́n ní tibitire ládálé ayé ìtumọ̀ ohun tí ọ̀rọ̀ wọn náà já sí ni pé àwọn yorùbá ò kì í ṣe oníwàhálà wọn ò kì í ṣe oníjàgídíjàgan wọ́n ti fọwọ́ ara wọn exonerate Sunday Igboho gbogbo iṣẹ́ láabi tán lọ sí ilé Sunday Igboho kan ya rìvásì ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá wa Wọlé Ṣóyínká kan bẹ Sunday Igboho torí ọ̀gá iléeṣẹ́ ológun ló sọ ilé ìbáyìí wípé kò sí wàhálà kò sí gbẹ̀gbọ̀n títì kan ní ilẹ̀ yorùbá tí kò wá lẹ́tọ̀ọ́ kan bẹ Sunday Igboho ó lẹ́tọ̀ọ́ kan apologize ó lẹ́tọ̀ọ́ gẹ́gẹ́ bí bàbá Wọlé Ṣóyínká ṣe sọ. ṣùgbọ́n wọ́n implicate Biafra o wàhálà tó ń ṣẹlẹ̀ nílẹ̀ ibo ṣé Yorùbá ló fà á àwọn wo ni àwọn Igbo fúnra wọn eléyìí táwọn Boko Haram ń dálẹ̀ nílẹ̀ Haúsá ta ló fà á àwọn fúlàní àtàwọn haúsá fúnra wọn èyí tó ń ṣẹlẹ̀ ní north central ta ló fà á banditry lọ́tún lọ́sìn ní niger wọ́n ní àwọn haúsá ẹgbẹ́ wọn náà ní o eléyìí tó ń ṣẹlẹ̀ ní south south ńkọ́ lọ́dọ̀ àwọn àṣàrí dòkúbọ̀ ta ló fà á wọ́n ní àwọn militanti wọn náà ní o àṣàrí tiẹ̀ sọ wípé òun lè contain iléeṣẹ́ ológun láìpẹ́ yìí ìtumọ̀ ẹ̀ náà ni wípé òun lè dojú ogun kọ wọ́n pé kò sì sí tán ṣe. ọ̀gá ó sọ jù bẹ́ẹ̀ lọ ó tiẹ̀ ní kí wọ́n lé ọ̀gbẹ́ni general nílé iléeṣẹ́ ológun tó sọ̀rọ̀ yìí ó ní kán lè dànù ó ní kí ìjọba nàìjíríà lè dànù ó ní ó nawọ́ àbùkù sóhun ó tún ṣe sọ eléyìí ní ọ̀gá mi ó sẹ́ẹ̀ tí gbọ́ ni. àsárí ti dẹrù jẹjẹ sí iléeṣẹ́ ológun lọ́rùn ó ti gbàṣe wọn ṣe. You take away from the statement of that rogue officer general at the the driver's headquarters or engaging bandits so that people can be alive and go to their farm and they call out terrorists. You singled me out and called me terrorist. Nigerians are listening and some are happy because what is happening in these places are not happening to them. These rogue officers must be investigated and eliminated from our military. if Nigeria is to move forward. My crime is that I stand by the people and defend them and make them go back to their own, go back to. ṣé ẹ rí pé wọ́n ti sọ iléeṣẹ́ ológun di yẹ̀yẹ́ ó yẹ̀yẹ́ iléeṣẹ́ ológun àwọn náà bá bọ́ tàwọn ní kó wá kojú àwọn imagine. Hmm. ṣùgbọ́n lọ́rọ̀ kan eh, wọ́n mọ ibi tí wọ́n gbéná wojú eh, wọ́n ní bájá bá ń sinwin ìmọ̀ mojú ná wọ́n mojú àṣàrí dòkúbọ̀ ọ̀rọ̀ náà fi dá àṣàrí dòkúbọ̀ lóhùn kéèyàn dìde kó sí àtáàkì iléeṣẹ́ ológun kẹ́ẹ̀mọ́ sì gbé ah! sáwọn yẹn wá ní. <laughs> eléyìí ni ìdí tí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ṣe gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ pé kí wọ́n kọ̀ fún iléeṣẹ́ ológun láti máa molest tàbí láti máa halẹ̀ mọ́ Sunday Igboho tàbí Yorùbá Nation tàbí ọmọ Yorùbá Nation gangan wọ́n ní àwọn tó ń fa wàhálà ni wọ́n ti fẹnu ara wọn dárúkọ iléeṣẹ́ ológun náà ló sì dárúkọ ibi tó ti ń fa wàhálà Nàìjíríà wọ́n dárúkọ lẹ̀ Yorùbá kankan mọ́ ẹ̀yẹn wo bí Àsàrí Dòkùbọ̀ bó ṣe gbèjà Fubara ní Rivers ọmọ burúkú lọ́jọ́ tiẹ̀ àwọn kan jáde Sunday ló ń ra wàhálà kò yẹ kó lọ sí UK kórè ìsirálì mò ń wọ̀n báyìí pé wàhálà wo náà fà nù UK èmi ò lè sí fún yín o ọ̀rọ̀ yín ò lè sí torí ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà tó sọ bẹ́ẹ̀ àwọn àgbààgbà tí ẹ̀gọ̀ òmùgọ̀ tí ẹ̀gọ̀ dàgbà mọ́ eh, tí wọ́n bọ́ aṣọ ẹ̀gọ́ lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ni. àbọ̀wọ̀fàgbà eh, ń ìjẹ́rìí ayé nìjẹ́rìí àlìkàmọ́ òun ló ti ti ẹnu àwọn ọ̀gá iléeṣẹ́ ológun jáde yẹn o gbogbo ẹ̀yin àgbàlẹ̀ yorùbá pàápàá jùlọ ẹ̀yin kan tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń kọ́ bí wọ́n ṣe ń lo facebook ẹ fẹ́ tẹ́ ẹ fẹ́ fẹ̀tẹ̀ tẹ́dì pẹ̀lú ọ̀rọ̀ òdì tẹ́ ń sọ sí yorùbá nation ẹ fẹ́ tẹ́ pàápàá jùlọ rálì tó wáyé láìpẹ́ yìí àwọn àgbààgbà ilẹ̀ ibo bọ́n ṣe ń fa wàhálà tó ń lẹ̀ ibo tán ń pààyàn síta tó wọn kọ̀ndẹ́mù àwọn ọmọ wọn àwọn tilẹ̀ haúsá náà wọ́n ń fi boko haram wọ́n fi ń ṣe bísínẹ́sì ni wọ́n lè bọ́ ọ̀tá kan ṣe bí ẹni pé àwọn ń kọ̀ǹdẹ́mù ẹbí ìkan ló ṣẹlẹ̀ láǹfààrà yìí tí odidi gómìnà àti minister of àwọn méjèèjì ipò ńlá náà wà gómìnà sanfara àti minister of defence tó ń fẹ̀sùn kanra wọn ìwọ ni òun ṣagbátẹrù kinní kan ìwọ ló wà lẹ́yìn eh, boko haram ìwọ ló wà lẹ́yìn bandit àwọn méjèèjì ìjọba ò sì rí nǹkan kan ṣe sí i ọmọ ara wọn náà ni ó mọ̀ wọ́n ìkan tiẹ̀ gómìnà tiẹ̀ sọ pé òun mẹ́bí wọn òun mọ̀lé àwọn tó ń dà wọn láàmú yorùbá tí ò bá ṣe wàhálà táàkàn béèrè ẹ̀tọ́ lẹ́wọ́n ń tẹnu lọ àwọn yorùbá kan wá ń jáde wọ́n ń tẹnu bá pé yorùbá ní sẹ́ ẹ gọ̀ ẹ fẹnu ọra i'm not sorry to say ẹ gọ̀ ẹ fẹnu ẹ lè ẹ rè kọ́gbọ́n lọ́dọ̀ àwọn haúsá ẹ rè kọ́gbọ́n lọ́dọ̀ àwọn ibo bọ́n ṣe ń fọwọ́ bo àwọn tiwọn tó ń fa jàgídíjàgan tó ń bá ìjọba nàìjíríà fa sùúrùtù wọ́n ń dọwọ́ bò wọ́n ni wọ́n wà lára àwọn tí wọ́n jẹ́ kán rí àṣàrí gbé wọ́n sì lọ gbé àṣàrí tí wàhálà tẹ̀hún tẹ̀ ń sọ yìí ìbá kú tí ò bá ní ṣẹlẹ̀ Nàìjíríà wọ́n sì lọ gbé. ẹ wá rí èèyàn gidi tí ń jàjà fún ẹ̀tọ́ rẹ̀ ẹ wo ohun tí bàbá wa Wọlé Ṣóyínká sọ wípé ìjà ó ń protect àwọn ìran ẹni ẹja sáré yọlù ẹ bá ń tẹ̀sí ilé agbára káwọn àgbà tí ò ní rònú kan fi eléyìí kọ́gbọ́n lọ́wọ́ àwọn àgbà gidi alágbà gidi nàìjíríà nílẹ̀ yorùbá o ẹ má jà á fọwọ́ sí júwe lé bàbá a ní àwọn àgbà dáadáa àwọn àgbà tó rí wọn pé àwọn àgbà tó mọ tán mọ bó ṣe ń lọ àwọn àgbà tó gbọ́n tá a lè lo àkísà wọn tá a bá ń dárúkọ àwọn àgbà tí ò sunwọ̀n a mọ àwọn tá à ń bá wí o a ní àwọn àgbà a ní fọwọ́ sí júwe lé bàbá wa ń bí ṣùgbọ́n gbogbo àgbà tí ò ní rònú ẹ bá bàbá wa Wọlé sí àwọn àgbàrí tán mọ bí ṣe had come out to say that uh, Sunday Igbo is wanted and that he should turn himself in. Uh, what would you advise he does in this situation? Well, um, my advice uh, is not even so much Igbo, but to the government, that they should uh, stop pursuing this person as a criminal. Uh, because you have begun by acting in a criminal fashion against him. Because if and when Igbo comes to trial, I guarantee you it's the government which will be very, very embarrassed. Very embarrassed. So it's not even in the interest of the government. I think they should just tell Igbo, we made a mistake. We should not have acted in this way. You are no longer wanted. Please go back to your home. In fact, escort him to his home, you know, quietly, and let him resume his normal uh, life, to declare him wanted. And again, the, again, this is another issue of language. I read in some papers, Igboho is in hiding. Well, but more accurately, he's probably just gone underground, you know, to protect himself and perhaps to be able to continue his declared struggle. I'm not talking now about his, the secessionist aspect of his struggle. No, I'm talking about what Igboho came out to do and which I believe is still his mission in this nation to protect, defend his own people, and to let the aggressors know that they are not lords of this nation or any section of it, apart from what they are constitutionally entitled uh, to. So I think the government, it's in no interest. If you bring Igbo to trial, you, are just going to get mud in your face, clearly. As far as I'm concerned, it's up to Igbo to decide. He knows what the circumstances were. He knows what happened before his people were killed. And he's the only one who can judge, who can decide for himself. I cannot distinguish between those two. Yes, sir. ó dáa nínú ìròyìn sánáwọlé mi ìyá sàdédé kọ́ńtírì àyá ìtàló gangan la fẹ́ mú ròyìn mi ò tí ẹ̀rù pa ti sọ̀rọ̀ yín Italy rí bí àti sọ́rí ńgbà yọ̀ọ̀kì British kan olówó British kan tó rì sí Italy ń bì àti sọrí ṣùgbọ́n eléyìí gangan ó kan ìtàlógbọ̀ngbọ̀ngbọ̀n. gẹ́gẹ́ bá a ṣe ń gbọ́ láti ẹnu prime minister wa ń bí wọ́n ní ẹ lẹ́tọ̀ọ́ láti di tọkọtaya minister wa nítàló ló wọ́gi lé àwọn agége bread àwọn wò là ń pè lágége bread àwọn kọ̀dísí mi kọ̀dísí ọlọ́kùnrin tó ń bára wọn lò pọ̀ àwọn gangan là ń bá wí o. wọ́n sì ti buwọ́lùwé òfin wípé wọ́n lẹ́tọ̀ọ́ láti ṣe tọkọtaya àwọn òní kọ́mọ́bara wọn sòsì tó ń bára wọn sí o ṣùgbọ́n ní orílẹ̀-èdè àwọn pé wọ́n fẹ́ ṣe tọkọtaya wọ́n fẹ́ mọ dọ́gbọ́n ti láti bímọ wọ́n fẹ́ mọ yí àwọn èèyàn lórí confuse àwọn èèyàn pé sọkùnrin àtọkùnrin lè bímọ ní kólà kó lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọ́là pé ta lẹ̀ ń tàn pé ṣe bọ́ bí àwọn nì pé bọ́ ṣe bí ẹ̀yin sẹ́yìn lè bímọ bẹ́ẹ̀ pé kò tọ́ sí ipò position ọkọ àtìyàwó ò tọ́ sí yín àti pé ẹ mọ́ confuse àwọn ọmọ wa ẹ̀kọ́ òdì tẹ́ ń kọ́ wọn ní iléèwé cartoon táwọn ọmọdé máa ń wo irú àwọn eléyìí tán máa fi ṣe cartoon torí ẹ̀ ni mo ṣe gbé kinní gangan wa ti rí iyì ẹ̀ báyìí tán fi ṣe cartoon tán máa dún fẹ́fẹ́fẹ́fẹ́ tán máa fi wọ́n ní wọ́n ti fi kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ òdì wípé àwọn ònìkan mọ̀ ṣe kọ̀dí sí mi kọ̀dí sí ọ tán bára wọn ṣe tán bá ti rí ẹlẹ́gbẹ́ wọn ṣùgbọ́n kán wáá bóde kán mọ̀ dọ́gbọ́n ní skul kán tíṣà tó irú wọn kán mọ̀ dọ́gbọ́n mú kọ́nfídẹ́ǹsì ìgboyà kúrò lára ọmọ wípé o kì í sọkùnrin obìnrin ni ọ tó sì jọkùnrin lọ́lọ́run dá tàbí kọ́ máa sọ fóbìnrin pé ó lè ṣe bí ọkùnrin pé rárá ẹ̀kọ́ òdì burúkú ni kọ́ àwọn òfẹ́ pé àti wípé lọ́rọ̀ pé wọ́n fẹ́ ṣe tọkọtaya kan pé wọ́n ń wá òfin pé kán mọ̀ rè é ṣe márèèjì irọ́ pé àwọn ò ní fọwọ́ sí nítorí wípé wọ́n lè bímọ ní Italy àwọn dínkù tẹ́lẹ̀ àwọn ń wá báwọn ṣe fẹ́ pọ̀ sí bó lọkùnrin ọ̀tàtọkùnrin ó ṣe wá máa fẹ́ra wọn bó o ní ẹ ṣe fẹ́ kí àwọn lọ́jọ́ ọ̀la ẹ wá lẹ́mọ̀ sí operation kan ńgbò bá yá nìsín bó ibi kan nù yín bá dé orí àlééfà wọ́n lè ní kọkùnrin àtobìnrin mọ̀ sí pẹ̀kínpẹ̀kín mọ́ tó sì jẹ́ bọ́ọ̀lù ọ̀hún sí dá nìyẹn pé kọkùnrin àtọkùnrin kan mọ̀ fẹ́ pé dára àwọn òfààyè ẹlẹ́ ọjọ́ ọ̀la làwọn ń wò pé kò sí bẹ́ẹ̀ ṣe lè bímọ naturally ẹ mọ̀ dọ́gbọ́n sí náà ni àìmọye iṣẹ́ abẹ ilé iṣẹ́ abẹ bó ní Bobrisky ń pariwo yẹn àìmọye sí abẹ lé sí abẹ kọ́ọ̀yàn ẹ̀ tó kó tó gúnyàn ó mọ ohun tó ń là kọjá <laughs> kí ló dé ẹ mọ gba abẹ́rẹ́ sí gbogbo ẹ̀ bọ́lọ̀ ń ṣe dáàyàn rèé ẹ mọ̀ sọ gba àwọn èèyàn di GMO mọ́ ẹ mọ̀ sọ gba àwọn ayé di GMO ẹ ṣe ṣe ṣe GMO yín nínú iṣẹ́ ọ̀gbìn ẹ tún fẹ́ kó wọnú ìṣẹ̀dá rárá àwọn ò gbà ara tó sì fà tí ìtàló àtàwọn yòókù lóòótọ́ wọn lè jẹ́ aláì ṣùgbọ́n wọ́n mọ̀ pé ìtàló ìtàló wọ́n láìkì nǹkan àtijọ́ ẹ bá ní àwọn ará Europe tó fẹ́ràn nǹkan àtijọ́ ilé àtijọ́ pọ̀ ń bí tó jẹ́ pé kò sí ohun mèremère tẹ̀lé rínú ẹ̀ kò sí gmo tán sì ń sọ ẹ̀wọ̀n ìgbàláàyè bí ìwọ̀nba tán gbàláàyè ní ti àgbàdo fúnra wọn ni wọ́n gbìn kì í ṣe pé èèyàn kan ni ó kó wá wọ́n sì fi dán wò wọ́n sì kọ́ sí i ó dé supermarket ní ìsìn kò wọ́n tó eléyìí tó jẹ́ báwò gbogbo ẹ̀ ló wà ń bẹ̀. ó bá fẹ́ peace of mind. àǹtí yúróòpù fi dáa nìyẹn kò ń ṣe àwọn oúnjẹ mọ́ owó mọ́ owó tẹ̀ ń jẹ lamẹ́ríkà o wà ń bí náà fún ọ tó bá nífẹ̀ẹ́ sí ṣùgbọ́n orílẹ̀-èdè Italy wà lára best cuisine oúnjẹ nǹkan téèyàn fi sẹ́nu. ah bá mú ọ tó bá mú pàápàá jùlọ tó ní í ṣe pẹ̀lú ìlera ẹ̀mí gígùn tó bá mú ti Japan kúrò tán kan tó wá ìtàló oúnjẹ ó sì dùn ó lárinrin ẹjẹ adájà alẹ káṣí debate mo lè ní àwa la ní best cuisine jù in the whole world yes ẹ gbọ́ mi yé ẹ ká mọ̀ fa wàhálà ni ká mọ̀ fa sùúrù bẹ́ẹ̀ náà ni lórí ọ̀rọ̀ passport náà Singapore ṣe gbà lọ́wọ́ wa ni àwa ni nọmba two àbí nọmba three ní ìsìn the best passport in the world àwa nọmba three ní ìsìn àbí nǹkan kan ó ní tí USA náà fi dá a lọ́dún dáwọn nǹkan kan USA náà fi dá a jù á quality of life bá ń bẹ̀ ni àwa ò compromise lórí ẹ̀ àfẹ́ GSM àfẹ́ GMO àfẹ́ <laughs> tìdíbọ̀dì ọkùnrin sọkùnrin. So ó wà ń bí o àwọn aṣẹ́wó gangan wà ń bí lọ́kùnrin inú mọ́tò náà mọ́ dúró sí lálẹ́ ṣùgbọ́n wọn fẹ́ fi òfin tì wọ́n lẹ́yìn wọn fẹ́ fi òfin gbárùkù tì wọ́n ó bá ń ṣe tó o bá ti kọjá àyè ìwọ ló mọ̀ wọ́n ní flag tán ń lò wọ́n mọ níbi tán ti ń pé jọ torí ẹ̀ ni a ṣe ń sọ fún orílẹ̀-èdè Nàìjíríà náà ẹ wọn ní EU ní kí wọ́n mọ̀ ṣe gé agége kí wọ́n tìdíbọ̀dì ń bẹ̀ pé Nàìjíríà wọ́n fẹ́ fọ́ọ̀sì lé Nàìjíríà EU tí ò fọ́ọ̀sì lé àwọn ẹgbẹ́ wọn tàwọn orílẹ̀-èdè tó wà nù wọn gan lórí EU ò ṣe fọ́ọ̀sì kíní lé Italy lórí kò pọ́síbù ni pé wọ́n jọ wà nù EU wọ́n jọ wà nù Schengen míì pé wọ́n lè fọ́ọ̀sì anything lé wọn lórí ẹ̀ ń bá wù àwọn kan wà ń tó jẹ́ pé owó ara wọn náà ń lò ní country wọn wọn lo euro ẹ̀ wù ni òfin wà kọ́mọ̀ wàá gbé irọ́ fún nàìjíríà ń bẹ. ó dáa ní rí jù báyìí lọ nínú abala sáná wọlé ní pápápá àwọn òwà mọ́ kọ̀nẹ́ẹ̀tì yín network tí ẹ ti tan bluetooth yín ẹ jẹ́ ń kọ̀nẹ́ẹ̀tì yín máa yá àyá ni ó wàá gbé yín rẹ́wẹ̀ lónìí o lónìí mọ́tò tá àyá gbé wa driverless mọ́tò ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí ń lo gps tí ń lo driver òun là àyá bẹ́ẹ̀ fi gbé yín lónìí sẹ́ẹ̀ ní tẹ̀lé àyá àbẹ́ tẹ̀lé yá sọlá òdùmọ̀sùdà. iya wa jálò ihe wa gbogbo yín embajelis evangelist olugbomi gbogbo yín ti tí ò ní na náà fi gbé yín lónìí láàyè ò fi gbé yín ṣùgbọ́n ni remote control wa ẹ̀ mọ̀ wọ̀rí èmi náà mọ́nítọ̀ yín mò ń mọ́nítọ̀ wa ò ní lọ ẹ bá mi wájú ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹ fi mí lọ́rùn lẹ̀ ẹ bá mi wájú mú àgbà èmi ó wà yìí tí a bá dé wájú àyà òyà tẹrìmọ́ọ̀tù kó mọ́ gbé wọn lọ́jà rẹ mọ́jì wọn bọ́ọ̀lẹ̀ kan kó tó sáà tí ó ẹ káàbọ̀ sínú abala comment section fún tòní àkọ́kọ́ tá a kọ̀ mọ́ múlò tá a mọ̀ mú gbọ́ ó ní àṣọlá òdùmọ̀sù ìyàwó dáadáa wọ́n ní ayé mà níkà o so ṣé poverty ló jẹ́ kí àwọn ènìyàn ṣe ojú àánú wọn nù ni i just couldn't wrap my head around it ó ga o nàìjíríà ti bàjẹ́ kọjá àlà ó bá ní lọ́kànjẹ́ gbà pé ènìyàn ẹlẹ́ran ara ṣerú nǹkan báyìí fún ènìyàn ẹgbẹ́ rẹ̀ what happened to humanity ignoring your fellow human beings for petrol it's beyond comprehension kò yé mi náà o mo ti rò títí títí o mi ò ríro àbí èèyàn kan dì wọ́n ni bóyá èdì ni àbáṣàṣì ń jọba ẹni pàwọn kan ń di àwọn ọmọ nàìjíríà ó dá it is well yóò èyí kàtẹ́lẹ́ ó ní at mollard wọ́n ní ọ̀gbẹ́ni Bobby ẹkú iṣẹ́ takuntakun mi ń gbádùn ìpàdé ọlọ́mọ ìlú ààrẹ ìkónú nílùú èbò wọ́n ní mi ń gbádùn ìpàdé ọlọ́mọ ìlú ní gbogbo ìgbà ọlọ́run a máa bá yín ṣe o ẹ bá mi kí àyá náà o from ah n ò rí fúláàgì dáadáa ẹ ṣé ẹ ṣé ẹ ṣé eh, God bless you èmi náà ni mo ní kọ́ máa bá ń fi logo flag, sí ṣùgbọ́n mi ò mọ fúláàgì bíi wọn mọ ó fẹ́ jọ ti ah, wọn mọ. <laughs> At Motilola Kwamalafe only VDM should be very careful. God will help you and talk less of your achievements on social media. Be wise. Bam! your on point. Ṣùgbọ́n àwọn kan ní ó lẹ́tọ̀ọ́ bó ṣe ń sọ yẹn nítorí wípé eh, kì í ṣowó rẹ̀ owó tán dá fún ni at Mariam uh, eh, asiem asie ṣé mo gbà á wọ́n ní owó wà níbi tó wà o eh, donjasi wọ́n ní donjas <laughs> ṣe donjasi hundred million Rẹ̀mí Tinubu one billion nífẹ̀ẹ́ where did they get this money mo ní ó mọ̀ ọ́n sèmi náà kàyéfì o àwa táwa ń lo èbó gan-an <laughs> ká tó rí ten million naira save ní ìdíyelé owó tá à ń gbà ń bí ikùn mú ọ̀tún máa ń fẹ́ bọ́ sósì ni o <laughs> wọ́n ga wọ́n kàn máa pe ó bí ẹni wípé ẹ ń bá làágùn ṣiṣẹ́ owó lóòótọ́ yóò mọ bí ó ṣe ná hmm. ṣùgbọ́n kápá tàwàdà tí ó ń ò mọ̀ bóyá àlékún bá owó Donjazzy o ṣùgbọ́n iṣẹ́ tí Donjazzy ń ṣe gbogbo ayé lórí at a time ó ní best producer in the whole Africa ó gbó olórin tó blow ní Africa ọ̀dọ̀ ẹ̀ náà ti ṣorin bẹ́ẹ̀ náà ló náà ní àwọn tó tó tó wà lábẹ́ lábẹ́ rẹ́kọ́d kìíní ẹ̀ tán ṣe dáadáa tó jẹ́ wípé wọ́n ń pa bàbá owó wọlé ìyá kan nù wọn eh, àìrá àbí kí lorúkọ rẹ̀ ìyá rẹ̀ gan ní iye tó ọmọ ń fún lọ́sọ̀ọ̀sẹ̀ pé kì í ṣe owó kékeré bí ìgbà téèyàn bá ń fún yàn tẹ́tẹ́ mílíọ̀n lọ́sọ̀ọ̀sẹ̀ ìyẹn lára àwọn ọmọ tí Don Jazzy tí wọ́n wà lábẹ́ rẹ́kọ́d lébẹ̀lẹ̀ Don Jazzy tiẹ̀ sì lè ó lè ń mọ̀ bóyá náà lẹ́bọ lẹ́rù ṣùgbọ́n òun sì lè ó lè tọ́ka síbi tí owó rẹ̀ ti wá tí àwọn èèyàn sì bá bẹ́ẹ̀ at Mary Alamu wọ́n ní ṣe bí Ọlọ́run sì ti ṣe ìdájọ́ wàràǹsísà ìdájọ́ ojú ọwọ́ ni Ọ̀gbẹ́ni Bobby wọ́n ti torí epo ọ̀fẹ́ wọ́n lé ẹ wọ́n wọ́n lè dóòlà ẹ̀mí ọmọnìkejì wọn àwọn náà. bí ẹsẹ̀ ara wọn rìn wọnú ikú ẹ ẹ àbí ṣé ká sọ pé ìdájọ́ Ọlọ́run ni àbí bẹ́ẹ̀ náà nìkan náà àwọn ìyá ọmọ yìí ó ní ó ń rìn káǹtì sítórì rẹ̀ bẹ́ẹ̀ náà ní sunkún ó lóun kìlọ̀ fọmọ òun pé kó mọ̀ débẹ̀ ó ní ó débẹ̀ ó sì bọ́jọ́ ọlọ́jọ́ lọ ó lóun tiẹ̀ mọ̀ bóyá kò mọ sunkún rẹ̀ ni àbí kínú mọ bí òun pé òun sì bọ́ ọmọ ìwí pé bó ṣe fẹ́ rìnrìn tiẹ̀ nù ó kàn dùn òun wípé ó jẹ́ kóun waste time òun láti mọ wá ọmọ kiri pé òun ò mọ̀ pé ọmọ elétí dídi tí ò ní sanjọ́ ni at Gelly Rose wọ́n ní ìbànújẹ́ ọkàn ní nàìjíríà jẹ́ fún àwọn ìlú òyìnbó ti sú àwọn but mi ò ní choice Hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá náà wà bẹ́ẹ̀ o àwọn kan tiẹ̀ ti wà ó ilé ti tó lọ àgbà ti dé oúnjẹ kan ti padà sí lérè mọ́ jẹ sí ọwọ́ wọn Ọlọ́run sì ti fún wọn sí ọwọ́ wọn dání wọn kò dání lọ Nàìjíríà ní ṣùgbọ́n kì í ṣẹlẹ̀ téèyàn ti jẹ sí ọwọ́ ẹ̀ pẹ̀lú ntán sọ́ọ́dì báyìí torí ẹ̀ la ṣe ń wá Yorùbá nìsan ó dùn ẹ̀mí náà o hmm. àwa tá a ti ẹ̀sẹ̀ délùú èbò tá a ti ìpẹ́jú igan ilé ń wà á lọ kásámọ̀ orílẹ̀-èdè sí. Si à ń bọ̀ sí bọ́ sí ẹ̀yìn tẹ́ ẹ ti pẹ́ lómi ti lo twenty five years ìyá ìyá mi kan ò ní dárúkọ wọn tiẹ̀ láwọn fẹ́ lọ lé wọn ní kò sí bó ṣe lè jẹ́ ajá ó padà jà náà ni ẹ̀ẹ̀tọ́ ní dandan pé káwọn padà lé torí odídẹrẹ́ kì í gbàgbé ilé o yóò àwọn ò délé dandan gbogbo bó ṣe rí iná àwọn ò rè mọ́ kó tì ń bẹ̀ mo ní ọlọ́run yóò bá ń sọ yín lọ tó rántí pẹ́ ń lo òyìnbó at Ahmidat Okoro wọ́n ní ọ̀gbẹ́ni Bobby ibam diluted heroine God bless you for your great work uh, effort concern and your love for Yoruba nation God bless us all amen ẹ ṣe wo ìyá wa Ahmidat uh, Okoro àti olúṣọlá àyìndé fákẹ́yẹ wọn ní ọ̀gbẹ́ni bọ́bí ẹ ṣe dáradára àtúnṣe tí ẹ ṣe lórí ọmọlẹ́yìn dúpẹ́ onítìrì tó kú o tínú àhámọ́ nìbàdàn ọ̀pọ̀ àwọn oníròyìn tí kò fẹ́ yorùbá nation wọ́n ń ṣe àbòsí bẹ́ẹ̀ ni nígbà tí wọ́n ń gbé àkọlé ìkànnà ọmọ yorùbá nation ó kú sáhàmọ́ sọmọ yorùbá nation náà mú sí àhámọ́ àbí ọmọ dry ẹ wọ́n lórúkọ tó ń pera wọn democratic republic of yorùbá àwọn ni dry àwa ìṣe dry kọ́lọ́n sáàfọ̀rùn kẹ́ ẹni tó kú tó náà bá mọ́ kábàámọ̀ ìgbésẹ̀ rẹ̀ báyìí. àti yá wa àṣàkẹ́ tv ó dáa o ẹ̀yin náà fi ń tẹ́ǹsẹ̀ lẹ̀ ẹ̀ tún ráàyè tiwa ń bì mo dúpẹ́ lọ́wọ́ yín o fún ìfẹ́ yìí ẹ ṣe ìyàwó àṣàkẹ́ gbogbo ìgbà mọ̀mọ́ rọ́wọ́ yín ẹ kú ètò bá mi ọ̀gbẹ́ni Bobby ibà sanáwọlé ẹ kú iṣẹ́ takuntakun lẹ́dùnmarè àárọ̀ wà lọ́wọ́ àmì o àjọ ń ṣe ni o àṣẹ ìdùnmarè ìyá mi dáadáa ọ̀gá mi ni ọ̀gá mi ni kì í ṣe ìyá mi nìkan ẹ kú iṣẹ́ takuntakun o mi ò ní wá yín tì mo recognize yín o much love ma at hannah adébóyè ẹ ṣeun o nẹ́tíwọ̀kì yín dé abúlé mi ń hàn yín o ìyá wa dáadáa orí kíní lẹ ti gbọ́ yorùbá orí kíkọ lẹ ti gbọ́ <laughs> èèbò pọ̀ mo ní àfi abúlé náà o ìyá mi hannah adébóyè mo ti miss yín fọ́ ah, àwọn ilé àtinilẹ́yìn wá gbọ́ onídùúró àwọn onídùúró rè tọ́lọ́mọ fi ti yàn ẹ ṣe ìyá mi dáadáa mi ò gbọ́dọ̀ rí ọkọ bú yẹn o wọn ò gbọ́dọ̀ rí ọkọ sọ kinní kan o mọ kọjá ààyè rẹ <laughs> ṣé wọ́n tún máa fún alówó gbogbo àwọn tá a bá gbé wá kán bá wa ràn lọ́wọ́ wọ́n máa fún ọ lówó gidi ni èèyàn wà o. àtàdésọlá ọládèjì wọ́n ní ìmúkùmù orí ibú ni mò ń kó bá a ọmọ ìlú òkèlè yìí ná ẹjẹ tó tún kà wọ́n ní ìmúkúmu orí ibú ni wọ́n kó béèyàn o àdúgbò tí ọmọ bá gbé yóò nípa lára ọmọ torí náà ọ̀gbẹ́ni Bobby ẹkú làákàyè fún ìgbékalẹ̀ àgbékalẹ̀ àwọn ìròyìn yín love love love ẹ ṣeun ṣeun o aráàlú kẹrẹ aléwájà <laughs> ti ń bá rí wọn mo dá wọn mọ o àwọn gan tún kọlà sínú kọ́mẹ́ǹtì èmi kọlà sóhùn àwọn kọlà sínú kọ́mẹ́ǹtì wọn àtolúwàsẹ̀sán olúwaṣe wọ́n ní ara ìbàbọ̀ bíi wọ́n gẹ̀ ti wá o àwọn ọmọ àwọn olórí ti mọ ìwà wa ó lè ní gbogbo ọmọ nàìjíríà ah, eléyìí lágbára ṣùgbọ́n òdodo ọ̀rọ̀ ni o ẹ ṣeun ṣeun at títílọlá adéẹ̀kọ́ wọ́n ní ẹ̀kọ́ atótónu ọ̀gbẹ́ni bobby ibà yànnànà lágbára ìdùmarè ò ní tẹnugbó bí ọwọ́ àṣẹ o bí ó tilẹ̀ jẹ́ wípé ìpínlẹ̀ èkó wà lára ìpínlẹ̀ tó lówó jùlọ ní nàìjíríà mo gbóṣùbà fún sanwó-olú ó jọ bí ẹni pé kìnìún bodilum ti tú okùn díẹ̀ lára àpò owó èkó kò yé mi o godfather syndrome ó ṣe yé mi ni <laughs> ire o kásùnláyọ̀ láṣẹ ìdùmarè yorùbá nation the ultimate ẹ ṣe ṣé mo like ẹ̀ ìgbà tá a bá wrestling the ultimate champion yorùbá nation nù ẹṣẹ́ ìyá wa títí lọ́lá adéẹ̀kọ́ òun ò ní wá yín tí o àfọlọ́nsọ́ta nímọ̀lá kò sí èèyàn ọlọ́run nìkan ni wọ́n ní ọ̀gbẹ́ni Bobby àti àyà lórúkọ jésù a ó máa rí yín bá o a kò ní wá yín tì gbogbo wa láògùnlẹ̀ sí èbúté ayọ̀ yorùbá nìsan ilẹ̀ orísun iyè àṣẹ o èdùmàrè ẹ ṣeun o àti yàwá Dorcas Jalo wọ́n ní ọ̀gbẹ́ni Bobby wotowoto fún olórí Naija o Tinubu wàhálà wàhálà wàhálà na jujubidize o bàbá yarí o àwọn ọ̀jẹ̀lú ló bá tán o Naija ti dorí kodò pátápátá ṣége mo bá bọ́ wọn fi banza sí i àbí mo bá wọn parí ẹ̀ wọ́n ní ṣége mo ní banza <laughs> ṣége banza nù. No at Esther Sosanya àwọn ní ọ̀gbẹ́ni Bobby adúpẹ́ lọ́wọ́ yín fún iṣẹ́ ńlá tí ẹ̀ ń ṣe o Ọlọ́run a máa ràn yín lọ́wọ́ o ẹ̀yin lẹ̀ ń jẹ́ kí a mọ nǹkan tí ó ń lọ ní Nàìjíríà o Yorùbá Nation ni mò ń dúró dè o ẹ̀ ohun gbogbo wa náà ń dúró dè àwa ní dúró kó wa bá wa because if mountain refuse to go to Mohammed Mohammed we go to mountain by force òun làwa náà ṣe ń ṣe iṣẹ́ wípé kárì gbà nǹkan wa ẹ̀tọ́ wa ni àtolórí yege o àtayé bakari. wọ́n ní àtayé bakari. náà ń bẹ lódàpọ̀ ń bá wí ṣùgbọ́n gbogbo àná náà ń bá wí wọ́n ní èdè mi ni mo fi akọ kọ́mẹ́ǹtì lálẹ́ ìyẹn èdè Ìjẹ̀ṣà kí gbogbo orí a fi ara balẹ̀ mo fẹ́ wí gbogbo mo fẹ́ wí gbọ́dọ̀ yé gbogbo rí o we also much love our ọ̀gbẹ́ni Bobby nítorí pé ọmọ ènìyàn iyì ni ẹ ṣeun orí mi sì ń wú òun ti kára rẹ̀ gan-an ọ̀nìyàn lílá ní èrè hmm, <laughs> ọ̀nìyàn lílá ní èrè ẹ ṣeun so therefore kí everybody bá a kíra fún bàbá rí a Bobby o ìyẹn ni a mọ̀ kíkú iṣẹ́ takuntakun ẹ rọrùn àti máa ṣe irú iṣẹ́ báyẹ ẹ àgàgà pẹ̀lú àyà kí ọmí gbé lẹ́yìn káàkiri iṣẹ́ yẹn lè díẹ̀ o ṣùgbọ́n Elédùmarè lẹ́ẹ̀bà lọ sí ọ̀gbẹ́ni Bobby gbìyànjú ọdẹ̀kú iṣẹ́ ọ̀hún lágbára ọba òkè yìí ní kú sójú ọ̀nà bí èéfín àmì lágbára yẹn alálẹ̀ wọ́n bá fi àmì sí yẹn ọwọ́ àmì wọ́n ní ó ti ṣeé ṣe o ọpẹ́ ló yẹ rúria o ọ̀gbẹ́ni Bobby ṣé mo kà díẹ̀ ṣé mo gbìyànjú léde òjẹ̀sà á dáa fún yín mi mo ní bàbá rẹ̀ á gbé jẹun yá akọrin òjẹ̀sà fún yín ìjẹ̀sà rí arógùn yọ̀ o òjẹ̀sàrí ó arógùn yọ̀ o èsì ò gbọ́dọ̀ fọwọ́ bá mo bòkun rí a ẹsẹ̀ ni máa fọ́ kàn yín lágbára ọlọ́run bàbá rẹ̀ àgbẹ̀mọ̀mọ́ rẹ̀ á dá sí mẹ́ni wá yín tì láṣẹ ọlọ́run Èdùmàrè ẹ ṣé mo sọ yá mi kàdí ẹ ṣé mo gbìyànjú á <laughs> dá fún yín. àtfàtòun hmm. Tìjàní wọ́n ní ibà túnṣu désàlẹ̀ kòkò èmi náà lẹ̀ ń ké sí ibà Yorùbá nation irọ́ ibà kéde ni ẹ ẹ mọ̀ kọ́ dáadáa kì í ṣe ibà Yorùbá nation o kò sí bá Yorùbá nation bí o ọlọ́run ní bá gbogbo wa àfi tá a bá pe bàbá Sunday Igboho wọ́n sì láwọn àwọn ò jẹ́ ibà <laughs> ẹ fẹ́ foníbalẹ̀ àwa ń fi bá ṣàwàdà ń bí ni o ibà akéde ìyún ṣe gbọ́ fún Yorùbá nation akéde ìròyìn wọ́n ní kò ní bàjẹ́ àṣẹ ìdúmarè ṣe é rí pé bàbá Fálànà ló fún Bobrisky lọ́rọ̀ sọ bẹ́ẹ̀ ni àwọn èèyàn náà sọ bẹ́ẹ̀ o wọ́n ní wọ́n kàn bẹ̀bẹ̀ kiri ni pé ó yá ẹ̀bẹ̀ mi ó yá ẹ̀bẹ̀ mi <laughs> Fálànà fi ẹ̀tẹ̀ sílẹ̀ ń palàpalàpà dípò kí ó gbé Bobrisky lọ sílé ẹjọ́ VDM ní bàbá ńlé kiri pdm náà wàá gbà nísìn pdm kàn fi wọ́n pa ni. Hmm. Adésọlá Ọládèjì wọ́n ní ìbéèrè làwọn ní o ọ̀gbẹ́ni Bobby wọ́n tẹ lọ́ọ̀fù sí i ṣé irú àwọn baba Davido yìí lè gbà kí Nàìjíríà ò pín sá torí irú wọn pọ̀ ní Nàìjíríà àwọn òran wọn tiwa ni wípé àwọn alálẹ̀ ní ń bá wa gbà tọwọ́ wọn ẹ rí bẹ́ẹ̀ ni àwọn alálẹ̀ ní gbà tọwọ́ wọn ilẹ̀ Yorùbá àní gbélẹ̀ Yorùbá kúrò ń bí ó wà wa la ní àjogúnbá wa ní àwọn onílẹ̀ òkú ń bẹ wọ́n ń gbà tọwọ́ ń tó tọ́ sí wa náà ń gbà yẹn kán máa fi invest ó dùn mọ́ wa ju kán lọ invest ń ta lọ ó dùn mọ́ wa ẹ̀yin ẹ rí gẹ́gẹ́ bíi pé kò sí baba ńlá baba ẹni tó lè dá Yorùbá nìsàn dúró ṣùgbọ́n àdúrà ní ká máa gba gbogbo owó tán kó jẹ kán wá máa fi ṣe nǹkan lẹ̀ Yorùbá àtàwọn tí ì ṣe Yorùbá náà kán máa kọ ọrọ̀ ajé wá sílẹ̀ Yorùbá ah, yóò ṣojú gbogbo wa. Ah nǹkan re ni ó sì sojú wa ṣé táwọn gọ́ọ̀mẹ̀ntì ti ń rè ìyáwó lọ́wọ́ World Bank la sọ pé wọ́n fẹ́ kí Nàìjíríà kó pín ẹgẹ́ a máa bá ìròyìn bọ̀ ẹ ṣe ìyá wa bẹ́ẹ̀ náà ni at Rachel two two five seven wọ́n ní ibà apanilẹ́rìn this is my first comment and gbádùn yín láti New York ẹ ṣé o New York ò ní bàjẹ́ o ẹ mọ̀ bá wa kí gbogbo àwọn èèyàn wa ń bẹ̀ o kẹ̀sì mọ̀ bá wa comment o mo mọ̀ pé àwọn èrò pọ̀ ń bí kì í comment tẹ́lẹ̀ eléyìí tí ó wà mọ̀ tẹ́lẹ̀ báyìí ní at riskat àdìgún wọn ní Ọ̀gbẹ́ni Bobby mò ń gbé òṣùbà fún gbogbo ìròyìn yín nígbà gbogbo ẹ kú iṣẹ́ takuntakun kò ní rẹ̀yìn ní agbára Ọlọ́run àmì much love ibà ibà kéde àwọn gbà báyìí ibà kéde yorùbá nation ẹ bá ti fẹ́ fi ibà ibà sí yorùbá nation ẹ mọ̀ fi kéde sí ẹ ṣe ẹ̀yin gbà dáadáa ẹ bàbá wa ẹ̀yin náà gbà o àkànpá kíyèsí yín sí ni o wọ́n ní ó dàárọ̀ o ká sùn re o àmì oorun ayọ̀ àti wá sùn àti jí báyìí àtún ti mú ọjọ́ mi pọ̀n yọ da fún yín o n ò ní wá yín tì ìyá wa Rizkat Adigun mo èmi náà kíra àfẹ́ fún yín àwọn àmọ́ fẹlẹ́ ìbọ́dì sọ́dọ̀ ọ̀gá mi ọ̀gbẹ́ni Bobby kọ́ wa mọ̀ wà wá lọ nínú àkójọpọ̀ ròyìn lónìí ẹ mọ̀ bá wa ṣí ẹ o. Ora akéré o ẹ lónílé lálejò lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà gbogbo ọmọ yorùbá káfàtà pátápátá pàápàá jùlọ ọgbọ́n ẹ̀yin tí ẹ wà ní europe gbogbo yín là ń pè pátápátá pẹ̀lú birthday bash fún bàbá wa olóyè sunday gbowó látọwọ́ ìyá wa dáadáa yèyé dára kowé pẹ̀lú àjọṣepọ̀ ẹbí tí wọ́n ń pè ní yèyé dára ọmọlúàbí family ẹ mọ̀ bọ̀ kẹ́ ẹ wá sọ̀díwú kẹ́kẹ́ jẹ́ àfàyọ̀ pọ̀ tiẹ̀ káyìn ọlọ́run lógo kádà gbogbo ọpẹ́ padà lórí ayé bàbá wa Sunday Igboho àgbà ọ̀jẹ̀ olórin àgbáyé ni king of music alhaji òṣùpá saheed ẹ sì lè pè wọ́n ní alhaji saheed òṣùpá èyí tó bá kọ́kọ́ bá sí yín lẹ́nu ni òun wà níkàlẹ̀ ní sẹpẹ́ láti lùlù sí wa níbàdí o láti jẹ́ kájọ jó kájọ yọ̀ nínú birthday bash fún bàbá wa olóyè Sunday Igboho ọ̀rọ̀ wa tọ́pẹ́ ó jọ pẹ́ lọ. ẹ wá lè mọ bí wípé bolo ti fẹ́ ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Germany ní oní Europe wọ́n ní live in Dusseldorf ní Germany city wọ́n ní olórin míì tí ó tún mọ́ kọrin gbajúgbajà olórin ní Germany Ṣẹ́gun Melody òun náà ṣe bẹ́bẹ́ o ní ọjọ́ kẹrìnlélógún ìyẹn twenty fourth October nínú oṣù táwa náà ní ọjọ́ Thursday ló bọ́ sí bẹ́ẹ̀ náà ní owó ìwọlé thirty euro péré ni owó ìdákọ̀mù ẹ wọ́n ní eré yóò máa bẹ̀rẹ̀ ní aago mẹ́jọ àbọ̀ alẹ́ Treasure African Restaurant ní Manor street ní Dusseldorf ní PLZ forty two three three fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pé ìyá wa yèyé dára sórí aago wọn. ṣé bí mo sọ fún yín pé gúnlẹ̀ láyọ̀ ó àwọn kì wọ́n ti ń kọ́ kí ní ìkó mbẹ́ mo kọ́ mo sọ pé pẹ́ gùn àbí kí n fi bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ ń fele ilẹ̀ ìyẹn ń dẹ́rù bá <laughs> wọ́n ní mo ti ní ẹ̀gùn lẹ́làyọ̀ driveless motor lẹ́gùn rèébí àbíọ́dà èmi ó gbà ní ìṣẹ́ mọ́ wọ̀rí mo gbà sí àárín ṣé ẹ̀rí bó ṣe smooth ni ìyá wa kan tiẹ̀ lò ó wọn ló dákú lọ́jọ́ kan lójú ọ̀nà gbogbo tó lè ṣe náà ni kó dákú bóyá tí wọ́n bá check pé bátìrì nẹ́tíwọ̀kì náà mọ sáfẹ́rẹ́ ń gbà mí ṣùgbọ́n gbogbo tó lè ṣe náà ni kó dúró mọ́tò tó sì ń bọ̀ lẹ́yìn yóò ti fún sáìn òun náà ti rí iná àfẹn tó bá ti mú nǹkan yóò tó ti sáré àsápajúdé ṣùgbọ́n kó wọ́n rè dúró ní express yìí ó dá o ibà àròyìn náà ní ibà sáná olè ibà ìrìnà ibà gbé wọn débẹ̀ mo fẹ́ mọ gbé yín débẹ̀ báyìí o mo fẹ́ mọ tíkù yín pẹ̀lú àwọn òròyìn àgbèyìn dé bus stop tá àgbèyìn dé pọ̀ báyọ̀ ẹ bá wọ̀ ẹ bá wa pín kó kalé kó kako. ó dá ẹ wá nǹkan ó dá ẹ wá nǹkan jókòó lé dáadáa o ó dá ẹ wá nǹkan jókòó lé ẹ jókòó comfortably kẹ ẹ wá wá nǹkan panu ẹ wá nǹkan ẹlẹ́rìndòdò tẹ́ ẹ mọ̀ fi tì sọ̀hún kémi wá bọ́ sójú iṣẹ́ kí n mọ̀ gbé yín débẹ̀ eléyìí tá a kọ̀ mẹ́nu lé lónìí nínú àwọn ìròyìn wa ó ní ti ìkan nínú àwọn sẹ́nẹ́tọ̀ tó ń sọ̀rọ̀ tó ní fourteen million ló ń gbà lóṣù pé kò sì tó òun ná mọ́ wípé kí ló dé tí àwọn ọmọ nàìjíríà tí wọ́n ń ṣe awuyewuye tó ń ṣe atótónu táwa ni sẹ́nẹ́tọ̀ ti ń sọ̀rọ̀ yìí sẹ́nẹ́tọ̀ kálù onísọ̀rọ̀ yìí ó wípé fourteen million kò tó òun ná mọ́ wípé kán bá ń wá nǹkan sí sí ní abẹ́ ìṣèjọba ààrẹ Tinubu ó ní fourteen million naira tóun gbà lóṣù kò tóun ná mọ́ lábẹ́ mi ló kàn ó ní sẹ́nitọ́ Kánú ló sọ bẹ́ẹ̀ tí wọ́n jọ bí ẹni pé ààrẹ Tinubu ti jẹ́ kí gbogbo wọn máa jẹ́wọ́ báyìí o adìyẹ wọn làágùn burúkú báyìí ìyẹ́ wọn ni ò jẹ́ ká mọ̀ ṣùgbọ́n à ń rí àkọlé rẹ̀ lára ògiri the handwriting on the wall wọ́n ní ohun tí wọ́n ń bẹ̀rù láti jáde wá sọ nípa iye tí wọ́n ń gbà ní sálárì ni wọ́n ti ń jáde ní kọ̀ọ̀kan èjèèjì ìjọba ìmélòó kan ti ń tì wọ́n bọ́ ọ̀ta láti wá sọ ṣé ẹ rántí bàbá yìí òun náà kan náà ló jáde tó sọ wípé ọkọ̀ bàálù ayárabíàṣá òun ó lóun ò ní gbé ṣiṣẹ́ mọ́ torí ẹ̀spẹ̀nsìsì ìyà ti mú àwọn náà báyìí ìyà ti san owó wọn tó tóbi lọ́wọ́ wọn tẹ́lẹ̀ ó ti sọ di gbẹ̀ntú ẹ̀lẹ̀ mọ́ wọn lọ́wọ́ fourteen million naira ò níye lórí mọ́ lọ́jà ẹ jẹ́ agbọ́rọ̀ lẹ́nu kálu ká tó bọ́ sí ìròyìn tí ó mọ̀ tẹ̀lé ẹ bá ń tẹ̀sí ilé agbára ẹ̀yìn òkè díẹ̀ Let me be honest with you. I'm in the Senate, mm -hmm. and a lot of uh, a lot of things are said about the senators, and I sit there quietly and watch. And most of these things are not true. Like getting vehicles? Yes, of course, they're not true. You mean that senators have not gotten vehicles? Is that what Some senators saying? were given aid to buy vehicles and upgraded it with their own those that can afford it. It's not every. Senator. You didn't get a vehicle. No, what will I do with the vehicle? official vehicle? What will I do? The Land Cruiser. There's nothing like official vehicle. They buy vehicles to the committees. Individual senators are no, are, this is why I'm telling you, you are part of this rumor Karen. Senators are giving committee vehicles. So did you, you, get a vehicle, Senator? No, no, no, no, no. That is not the issue. No, did, no, did my committee? Did you get no, a did vehicle, my committee sir? get a vehicle? The answer is yes. But you chair a committee, don't you? I chair a committee. So you got a vehicle. The, the, the vehicle is for committee work. It's not for me. I don't but it's the official vehicle. No, you it's not it, true. You? It's not true. Well, anybody in the committee can use this vehicle. So Nigerian people, let, let me tell you, we are elected people. There are many people that are appointed. They use five, six vehicles. Nobody talks about it. But uh, I mean, the, the legislators are doing a, a, a, they're doing a lot to see that Nigerian people are carried along because we are the only elected people in our constituencies. If somebody is sick, they will come to, the, to us. If somebody's child is not going to school, they will come for school fees. If anything happens to any constituent, they come to you. So the, the way they looked down on uh, legislators are things I cannot believe. I mean, I, I, think there is a mix up here. Maybe you are uh, senator, you, you, are not privy to some of, maybe you, because you are a big man, you no, it's not, not get true. some of these It's vehicles. not true. But you need to recheck your your your, your record. I'll recheck so, and no, come back to you. Please, sir. So if you can, you, I'll recheck. because we, I, am a senior member. Let me tell you, I'm dealer. a senior member of Maybe that's why you don't need to have no, this chain of vehicles in no, your compound, and you do not need member but they there are facts to the no. to the uh, uh the fact that lawmakers get vehicles. Some of them, some of these vehicles amount to about 140 million naira a unit of those vehicles. All I know, the committees get vehicles. No lawmaker is owner of any vehicle you may not be factual like uh, in, oh, in well, your, I don't, you, you probably need to check. Maybe you should you should uh, escape because we've had this. I should become this. I've had, no no no. I've I should this, become no, this. John, I should become this. I've way spoken to way. your colleague who is in charge. Yeah. About this same vehicle, and he never said that they did not get vehicle. No no. I, and did I, I they did not get vehicle? You I saying that it's for committee? No, so the committee. But we do know that each lawmaker is proportioned. There are those who will say, "Give us the money, we'll purchase." It's there are those true. they're giving the options. It's not true. there are a lot of things that you are, are, giving you are probably not aware of, Senator. They are giving committee vehicles. Maybe you can you can leave that type of that part of your agreement because I have to go for more than a bit. I am telling you, and you are telling me you have my colleague who is in charge of it. No, no, none of my colleagues should not tell you or should tell you that this vehicle do not belong to committee. So the, the question here and where I'm driving at is the vehicle is just one part of It's how the uh, the political class live large at the expense of the average person when the average person in the society cannot feed Fuel price have gone up. And they're looking to you, those of you who promised them good life, who went to them in the constituency, who said APC is the best thing that's happened to Nigeria and you should vote for APC. And now you go to the National Assembly and they hear this amount of money that you take home as wages and salaries and emolument, and they wonder why are these people behaving this way? You're not reflecting the average person that you are representing. No, no, no, sure, it depends. I'm, um, I'm doing my duty as a legislator in my constituency. I can never fail in my duty. And I'm sure that most senators are doing their duties in their constituencies. I can never fail in Abia non senatorial district. The question is at what expense? That you are getting so much. Getting what? From other. where? You don't think that the livelihood and the, what, no, no, no, what from it costs where? Nigeria no, no, no, from to, where? to fund the lives of those who are in government no, is too, sure, If too you much. have told me, I will bring you the statement of my account from the Senate. How much do you earn as a salary senator? I earn 14 million for everything. In a year or per month? In a month. In a month. Yeah. That's But everything compulsory. In the, uh, your salary? My your, salary, your... the overhead, the worker salary, the everybody. So uh, you, you, don't think that that is enormous? No, it's not. Head. You're not the only one. No, no, no. Eh, eh, let, let, no, let me be honest with you. Mm -hmm. Do you know this morning I have to buy fuel, I have to travel to my constituency, I have to maintain constituency office, I have to sit in the constituency. It's not enough. I, I, I, I ó dá ohun náà lẹ́ti gbọ́ yẹn jẹ́ akóńbẹ̀ wo àwọn náà mọ̀ wàhálà tí wọ́n ní bọ́n bá ti lè sọ̀rọ̀ sókè kan ṣẹ̀tọ́ ṣùgbọ́n náà wá ń di òfin tó ń ṣòfin kí ló dé tí wọ́n lè ṣòfin tí ó máa jẹ́ kí nǹkan rọrùn tàbí tó máa lòdì sí gbogbo pọ́lísì tí èmi ló kàn ń gbé wá tó ń fi ìyà jẹ aráàlú ìyà ò tí ì jẹ wọ́n fourteen million ò tó wọ́n ná ó dáa ó rẹ jẹ́ bọ́dì sí báńkì system níbi tí a ti gbọ́ tán ti ń béèrè béèrè èmi náà ń béèrè torí èmi náà ń lo GTB mo fẹ́ lọ́gàn lọ́jọ́ sí níjẹta àbíjọ́ wo náà log me out mo ní à ah. mo wá rò pé àbáwọn áńkà tí áàkì sísẹ́mù GTB ní ṣùgbọ́n wọ́n ní GTB fúnra wọn náà ń ṣe upgrade pé upgrade tán sì ń ṣe ó ní agbára ṣùgbọ́n kọjá upgrade tán ṣe àwọn èèyàn kan náà wá ń fẹ̀sùn kàn wọ́n o wọ́n ní ṣé GTB ti fẹ́ laná ni ǹjẹ́ ti gbọ́ wọn ni pé kí ni pé o lè ní àkáǹtì GTB láìsí pé o fọwọ́ ara rẹ sí àkáǹtì síbẹ̀ tí owó sì wà nù rẹ̀ wọ́n wá ní àá báwo ló ṣe lè wá ṣẹlẹ̀ báwo lowó ṣe máa wọnú rẹ̀ wọ́n ní ẹ lọ sí ṣọ́ọ̀ṣì choosing kẹrẹ bí wọn lára àwọn testimony tẹ́ mọ́ gbọ́ láti ẹnu àwọn mẹ́mbà choosing wọ́n ní ó dà pé wọ́n lọ ń kọ́pì ẹ̀ ní GTB kí ló ṣẹlẹ̀ gangan ìròyìn tòní Gbáǹkọ́gbì ni o máa play fọ́nrán kan fún yín níbí níbi tí wọ́n ti allegedly tú àṣírí GTB bí wọ́n ṣe ń mìmíkì àkáǹtì láì ṣe pé èèyàn ló fọwọ́ ara rẹ̀ sí àkáǹtì kí wọ́n lè rí èrò tó pọ̀ kán lè ní kọ́sítọ́mà tó pọ̀ jù kán lè mọ gapá wípé àwọn làwọn ní database tó pọ̀ jù ǹjẹ́ tí ará sọ́ọ̀sì choosing kan bá jáde tó sì bẹ̀rẹ̀ sí ní jẹ́rìí wípé òun ò fọwọ́ rán òun sí àkáǹtì ṣùgbọ́n wọ́n ń fowó ránṣẹ́ sóhun láti inú àkáǹtì òjijì tí ó kàn déédé sí ara rẹ̀ ṣé ẹ̀ẹ́dì mọ́ sọ pé rọ́ ní ń pa ó dáa ẹ bá agbára ẹ̀jẹ̀ agbọ́rọ̀ lẹ́nu àwọn tó fẹ̀sùn kan GTB. One of the corrupt practices recently linked to Guarantee Trust Bank Limited in Nigeria has to do with unsolicited accounts opening. This is a situation where a customer who did not approach the bank or show any interest in maintaining an account with the bank, yet the bank goes ahead to source for the customer's information, such as telephone number, date of birth, bank verification number, and other vital details, to open an account for the customer without his or her consent. The aim of this practice is to increase the customer base of the bank, thereby giving it high ranking in terms of size, capacity, and profitability. We submit that unsolicited accounts opening is tantamount to breach of data privacy, identity theft, and can expose the innocent account holders to lots of financial crimes. As at today, there are over 10,000 customers in the database of Guarantee Trust Bank who are already exposed to grave danger without their knowledge. Some of these customers have threatened to sue the bank. We have equally uncovered that Guarantee Trust Bank Limited has been declaring profits that do not reflect its actual financial performance. For instance, JITCO PLC on 11 September 2024 released its audited, consolidated, and separate financial statements for the period ending 30 June 2024 to the Nigerian Exchange Group and London Stock Exchange, wherein the whopping sum of 1.004 trillion naira was declared as profit before tax. This caused the group to be reported all over the media as the first, quote, Nigerian financial institution to cross the 1 trillion naira mark in profit. It is our finding that these figures, as contained in the audited statements, are mere conjectures hurriedly put together by Shegun Julius Agbaje and his team to deceive the Securities and Exchange Commission, the Financial Reporting Council of Nigeria, the Central Bank of Nigeria, and even the customers and investors into believing that it all is well with GTB, even when it is not ladies and gentlemen. There is no gainsaying the fact that Guaranteed Trust Bank Limited has become notorious over the years for engaging in deceptive accounting practices to artificially inflate profit figures. For example, no substantial pieces of evidence presented was presented by Shegun Agbaje to support the assertion that GTCO PLC made over 1 trillion naira in profit as at 30th June 2024. Even at that, it is very possible that the figures were generated through a process called round tripping. This is a process where funds are moved in and out of the bank through different accounts or entities to create an illusion that there are legitimate transactions going on in the bank. The combination of this process and other unethical issues, business practices, within the bank points towards the direction of systemic corruption, fraud, and money laundering which we have asked the media, anti corruption agencies, and the government to further investigate. It is feared that such ugly situation, if not properly checked, could have a tendency of not only undermining customers, investors' confidence in the bank, but pose significant risks to the stability of Nigerian financial sector. Surprisingly, Shegun Julius Agbaje did not tell Nigerians that the corporate image of GTB Limited has been terribly battered and shattered in many foreign countries where it is in operation. He lied by stating in the recent audited statements that JITCO PLC ensures compliance with disclosure requirements under the disclosure and transparency rules of the UK Financial Conduct Authority, FCA. The truth is that Guarantee Trust Bank UK Limited was sanctioned by the same FCA to pay a financial penalty of £525,000 for breaches of Principle 3 management and control of the authorities' principles for businesses between 19th May 2008 till 19th July 2010. eléyìí ní agbára o gbogbo àṣírí GTV ló ti tún tán yìí allegedly ní lọ́dọ̀ tiwa o ṣùgbọ́n ọlọ́run ṣe arójú ẹni tó tú àṣírí wọn síta gbogbo àwọn báǹkì tẹ̀ ń wò yìí ó lọ́gbọ́n tó ní kálukú wọn ń dá sí o tán bá fi wọ́n lẹ̀ ṣe iṣẹ́ banking system gangan originally kò séyìí tí ó mórí délé nínú gbogbo wọn ń gbò jẹ́ wípé olóṣèlú ń kówó sọ́dọ̀ wọn àwọn kinní kan ń fowó pamọ́ sọ́dọ̀ oríṣiríṣi transaction tó jẹ́ wípé kò ṣeé tú jáde transaction òkùnkùn àwọn gangan ló yẹ ká máa pè ní black market banking system ní gbogbo àwọn báǹkì nàìjíríà ni àwọn ò tẹnu bẹ́yìn kan gbogbo àwọn báǹkì nàìjíríà wọn ní ṣe é ṣe wọn máa wo àwọn kọ́sítọ́mà báyìí bí ẹni pé ọ̀nà kówó owó tán fẹ́ wá báǹkì sọ́dọ̀ wọn bí ẹni pé ọ̀nà kó lé wọn lọ́wọ́ wọn máa fi wọn sakọ ni. ẹ wo gbogbo ẹ̀yin tẹ́sà lówó ń bẹ̀ àtàwọn báǹkì míì ẹ tètè ya wọn ṣe kí ni kẹ́ ya wọn transfer owó yín kò ń bẹ́ o torí gbogbo eléyìí tán láwọn ń ṣe eh, upgrading oríṣiríṣi kò yé wa o títí di táìmù yìí n ò tí ì lè ṣí kinní mi application mi lórí báǹkì wọn ẹ sá sọ̀ra yín kí wọ́n fowó yín jógèlèdè ẹ tó sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ náà ni kò sẹ́ni tí ó dàn yín lò nàìjíríà o tá à ń fẹ́ gbèjà yín ṣé efcc lẹ́fẹ́ rí ìbá ọ̀dà owó ojú eégún owó inú òtútù òtútù lòtún ti fẹ́ bẹ̀rẹ̀ yìí hmm, mo ti yá a gbọ́n. gbogbo owó tó kó bẹ́ẹ̀ gbogbo owó tó o ti ṣe wàhálà lé lórí tó o ti làágùn lé lórí tó ń fi ránṣẹ́ sílé torí exchange rate wọ́n jẹ́ kán kí system ńlá owó rẹ o. ẹ ẹ ṣàṣọra yín gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora làánú yín ṣe mí jù ẹ ṣọ́ra yín o. lọ́rọ̀ kan ẹja tún tara ṣàṣàkà wá dé olórí gbogbo àwọn báǹkì lágbàáyé àdé world bank torí inú system wọn náà làwà industry wọn làwà. world bank ti wá dá àwọn ọmọ nàìjíríà tán ń béèrè lọ́wọ́ ìjọba lọ́wọ́ World Bank pé kí ló dé tẹ̀ ń forí ara yín sábẹ́ World Bank tó ń tì í gbọ̀ngbọ̀n tó ń tẹ̀ ń ṣe bí bèbí bí ẹni tí ò mọnú rò ọmọ pẹ́ẹ́nú náà kàkà tí ìjọba Nàìjíríà ò ṣe wá dáhùn ó wá ń jọ bẹ́ẹ̀ ni pé wọ́n ti sí àjọ World Bank aṣojú wọn ní Nàìjíríà ní wọ́n ń dáhùn yìí o director DIOP ó ní ìdí tí báńkì àgbáyé ìyẹn World Bank ṣe ń yá Nàìjíríà lówó táwọn ò sì ní dẹ́kun àti mọ́ yá nàìjíríà lówó táwọn ò tí ì ṣetán àti dáwọ́ dúró láti mọ́ yá nàìjíríà lówó. wọ́n ní nàìjíríà jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn pátánà àwọn wọ́n ní crucial partner ní nàìjíríà ẹ̀yin eléèbó ẹgbọ́n kí ni wọ́n ń pè ní crucial partner o ṣùgbọ́n lọ́dọ̀ tí a àyá ní alábàáṣiṣẹ́pọ̀ tí ò ṣeé fi ṣeré tó níwúlò ó lóun náà ń pè bẹ́ẹ̀ mú ní ó da á lò tiẹ̀ bẹ́ẹ̀ sùnmọ́ jẹ́ káwọn ilé ìbò tó mọ oyún ìbínú kára kan bá wa kọ́ sínú comment section wọ́n ní àwọn rí pé gbogbo owó táwọn ń fún nàìjíríà gẹ́gẹ́ bí ẹ̀yáwó ní nàìjíríà fi ń gbọ́ bùkátà àwọn ọmọ orílẹ̀-èdè wọn ẹgbẹ́ ẹ̀yàn ọmọ orílẹ̀-èdè ṣe <laughs> ẹ̀yàn ọmọ orílẹ̀-èdè nàìjíríà là ń bá wí nísìnyí yóò kì í ṣe ẹ̀yin Yorùbá nìsan ṣé wọ́n ń gbọ́ bùkátà yín lóòótọ́ pẹ̀lú gbogbo ẹ̀yáwó tán yá òdòdó ń tán láwọn ó fowó yẹn ṣe wọ́n ní gbogbo ẹ̀ ni wọ́n fi ń ṣe o hmm. wọn ò ṣe ní jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ tó wúlò ń dò jẹ́ pé wọ́n ń rí nàìjíríà mú wọ́n rí àwọn olórí yẹn ti gbọ̀ngbọ̀n ẹ máa yá gbèsè lọ ara ọ̀nà tí wọ́n ń lò láti fi tipátìkù kù so nàìjíríà pọ̀ nìyẹn kán mọ́ bá a pín ṣùgbọ́n wọ́n ní World Bank máa gé ka àbámọ̀ jẹ lórí ọ̀rọ̀ Nàìjíríà o tán àbá jáwọ́ wọ́n ní kèrè gbètò fọ́ ní ọ̀rọ̀ wọn wọ́n ní ó di dandan kan dẹ̀yìn lẹ́yìn odò Nàìjíríà ìyẹn tí odò Nàìjíríà náà ò bá ti gbẹ Yorùbá Nation àwọn ò ní yáwó àní jẹ gbèsè ṣùgbọ́n ara ń tí wọ́n fi mọ́ ní dandan gbé àwọn òyà Nàìjíríà lò ó ń jọ bí ẹni pé Nàìjíríà gan kọ́ ló ń béèrè ẹ̀yàwó lọ́wọ́ wọn ó ń jọ bí ẹni pé àwọn gangan náà ti gbèsè sí Nàìjíríà lọ́rùn ẹ̀rí bàbá wa bàbá èkìtì láìpẹ́ ìtàn ní àwọn fẹ́ rè ìyàwó ń bì kan owó táwọn béèrè pé àwọn fẹ́ yá ó pọ̀ díẹ̀ ẹ̀yàn ní five hundred thousand naira ẹ sì ni ó dáa kan ṣe báyìí kan ṣe báyìí kan rè install app àwọn sì install app tán ló bá di rántó náà bá sẹ́ndì ṣe eight thousand àbẹ́lò náà sẹ́ndì sàn náà bá ní kí náà fẹ́ fi ṣe náà bá open account náà bá rí i pé wọ́n ti sẹ́ndì owó san eight thousand náà bá ní ó dá àwọn onídìí owó yín mọ́ ẹ wá gbowó yín o iye tán ní ìdíkọ́nù o. pẹ́tẹ́ ìbálẹ̀ yẹn ní five hundred thousand owó yín ẹ yọ padà tàbí kẹ́ ẹ sẹ́ndì account táwọn ó sẹ́ndì ẹ̀ sí o náà bá yarí pé rárá o ti yáwó o ti yáwó nù o tó o bá sì san láàrin twenty four hours yóò lè sí ló bá ń lé ní bá ń lé náà bá bẹ̀rẹ̀ sí ní pe àwọn lólè náà ń pe àwọn lórúkọ ó ń jọ bí ẹni pé ọlọ́run ló sọ wípé bàbá ké gbàjarì jáde àwa náà bá wọn fẹnu sí i ó ń jọ bí ẹni pé sísítẹ́ẹ̀mù yẹn ni World Bank ń lò lé Nàìjíríà lọ ṣé dandan ni dandan ni ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu World Bank yẹn wọ́n fi yín yáwó Nàìjíríà ẹ̀yin ọmọ Nàìjíríà hmm. ó ráwọn ẹjẹ́ àbọ̀dì sẹ́kọ̀ọ́ báyìí o lórí ọ̀rọ̀ tèkó lórí ọ̀rọ̀ struggle fún Yorùbá nation ó ń jọ bí ẹni pé ìgbésẹ̀ tí Èkó ń gbé ó lọ́ọ̀rìn ju gbogbo àwọn ìpínlẹ̀ Yorùbá yòókù lọ wọ́n ní èkó ò dá sí yorùbá nation èkó ò dá sí yorùbá nation là ń sọ ṣùgbọ́n èkó ló wá ń jọ bí ẹni wípé èkó nìkan gan ló ń gbègbèsè fún ọjọ́ ọ̀la yorùbá àwọn yòókù kan ń wòran ní o àfẹjọ́wẹ́wẹ́ ọ̀yọ́ ọ̀ṣun oǹdó èkìtì ògùn ìgbésẹ̀ wo lẹ́yìn náà ń gbé ẹ̀ṣẹ́ kàkà kwara mọ́ <laughs> kí sọ north center ní geopolitical pín kwara sí àbí ó dáa káfíńọ́lẹ̀ wọn sára yorùbá yóò bá ń lùsì lọ́nu o ó yẹ ká gba kwara o àwa ló yẹ á ní kwara o ẹ bá ń kọ́ sínú kọ́mẹ́sẹ̀sán ẹ bá lérò pé kwara wà lára àran yorùbá kájàjà yẹn náà kàn fi yọ wọn kúrò nínú north central torí ara north central náà pé wọn sí geopolitically wọ́n ní làwọn àwọn ìpínlẹ̀ tá a dárúkọ yìí àwọn aráàlú nìkan ló ń gbé ìgbésẹ̀ akọ lórí ọ̀rọ̀ yorùbá nation náà ń gbé àṣà àti ìṣe yorùbá nation lárugẹ ọmọ ondo ọmọ èkìtì ọmọ ọ̀ṣun ọmọ ọ̀yọ́ ọmọ ògùn wọn tiraji ṣubú wọn gbìyànjú lórí ọ̀rọ̀ yorùbá nation ṣùgbọ́n ìpínlẹ̀ wọn gangan ìjọba ìpínlẹ̀ wọn wọn ti nǹkan kan ṣubú wọn tiẹ̀ wọn tiẹ̀ sí akitiyan kankan lẹ́yìn ìjọba ìpínlẹ̀ èkó ẹ wá rí bí ọ̀rọ̀ ṣe wá yí àwọn ọmọ èkó kan náà fẹ́ dá ọ̀wọ́ wúlẹ̀ ìgbà náà tán fẹ́ ká mọ́ fẹ́ bìlífù pé àwọn ìdásọ́ Yorùbá nation àwọn ìgbà tí Sunday Igboho ṣùgbọ́n ẹ wo ìgbésẹ̀ ìgbésẹ̀ àkọ́ tí ìjọba ìpínlẹ̀ Èkó ń gbé kí wàá ní ìgbésẹ̀ náà o wọ́n ní báyìí wọ́n ti múra láti bẹ̀rẹ̀ sí ní kọ òfin Èkó ìpínlẹ̀ Èkó wọ́n ti fẹ́ máa kọ ní èdè Yorùbá kí ló tún wúyàn lórí jù bẹ́ẹ̀ lọ orílẹ̀-èdè tí ò bá ti lédè kò ní àmì ìdánimọ̀ ìpínlẹ̀ tí ó bá ti ní èdè kò ní àmì ìdánimọ̀ bẹ́ẹ̀ bá tiẹ̀ wá ń sóyìnbó ń federal bẹ́ẹ̀ bá padà lé lọ́wọ́ lé haúsá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ wọn èdè wọn náà máa fi ṣèjọba àfi tó tó bá di kànáńgídá wípé wọ́n fẹ́ sọ̀rọ̀ tó fẹ́ tó jọmọ́ ti nàìjíríà sí whole tó bá ti jọmọ́ ti ìpínlẹ̀ wọn lórí broadcast wọn lórí television station wọn èdè wọn ni ṣùgbọ́n àwọn tí wá ń bí èèbò ni èèbò tán gbọ́ náà gómìnà ó mọ̀ sọ kí ló fa ìbò àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ sanwó-olú ó mọ̀ sọ yorùbá ó ń sọ yorùbá ẹjẹ́ ẹ̀tẹ̀ gan ní èè ní orí ọ̀rọ̀ tẹlẹ́dẹ̀dẹ̀ yìí ẹjẹ́ agbè fún ìpínlẹ̀ èkó ẹ mọ̀ jẹ́ àṣàbùsì wọ́n gbìyànjú wọ́n tún wá lọ fọ́tà ẹ báwọn náà kọ́kọ́ bẹ̀rẹ̀ ọlídé ọlídé fáwọn oníṣẹ̀ṣe èkó yìí náà ti bẹ̀rẹ̀ wọ́n ń jọ bí ẹni pé wọ́n ń wòran wọ́n ń wo wọ́n fẹ́ mọ̀ dẹjú dídẹjú wọn sì rèé wọ́n fi ń gbé ìgbésẹ̀ gidi ṣùgbọ́n àyà wa ta ń lólobó ó sá ń gbẹ́rẹ́ pàpọ̀ ó ní ọ̀gá mi ó ní sẹ́ẹ̀sì rò pé torí yorùbá nìsan ni mo ní yes of course ó ní ẹjẹ́ àti ibi ìsàná kéèso ogun ó ní ẹjẹ́ àti ibi ìwò mo ní sí àwọ̀ ọmọ mi ó ní sẹ́ẹ̀mọ̀ wípé pressure pọ̀ lórí èkó ó láwọn tó fẹ́ gba èkó pọ̀ mo ní ah àkíyèsí pàtàkì ló sì pè mí sí yìí o ibo fẹ́ gbà á bìíní fẹ́ gbà á ìgbà kan làwọn haúsá náà ní kinní kan ṣe kinní kan àwọn fúlàní ṣùgbọ́n orí àwọn fúlàní náà ti bẹ̀rẹ̀ àwọn náà forí kojú wọ́n lé wọn dànù gbogbo àwọn ọlọ́kadà wọn èkó ń gbé ìgbésẹ̀ ó bá jẹ́ torí yẹn náà ni Yorùbá ni ó kéré rẹ̀ àbí ewé nǹkan ló fò fẹ̀rẹ̀gẹ̀rẹ̀ jáde lọ́jọ́ sí tán láwọn ìsara Yorùbá tán wá láti tán láwọn àwọn ọmọ Èkó àwa dúpẹ́ lọ́wọ́ àwọn òrìjínà ọmọ Èkó tán pa wọ́n lẹ́nu mọ́ ẹgbẹ́nu yín sọ̀hún ẹ fẹ́ dá ẹ bá tiẹ̀ dá dúró ibo lẹ súnmọ́ jù ibo lẹ ti wá ẹ lórísun ni ebi nu Yorùbá lẹ ti wá kò sẹ́ bá a bá gba Yorùbá lè sàn lọ́la ẹ béèyàn kan bá ní òun fẹ́ dá dúró lọ́tọ̀ so be it àwọn ò ní fìyẹn nìyẹn kankan lára tó bá ti tó dá dúró òfin ó ti wà ńlẹ̀ bó ṣe lè dá dúró kì í ṣerú òfin tó ń lò ní ìsìn Nàìjíríà torí tójú wá rí àní jẹ́ kójú ẹlòmíì náà rí àwa orí ṣe aninilára ààyè ó wà ṣùgbọ́n yóò ní òfin iye tó ẹ gbọ́dọ̀ jẹ́ referendum ó wà tá a sì òbé rẹ̀ ẹ bá ti tóye báyìí ẹ lọ wá vóòtì báyìí toró lè dọ̀la náà káwọn kan ní rárá àwọn tún fẹ́ di Lagos country ó lè dọ̀la kan náà dìde kan ní ó da àwọn ẹgbẹ́ jẹ́ àjọṣe kínní àtẹ̀kọ́ àtògùn gbogbo àwọn ìpínlẹ̀ Yorùbá yòókù ẹ mọ́ wòran ẹ̀yin náà ẹ gbé ìgbésẹ̀ ẹ ìgbésẹ̀ gbogbo ìpínlẹ̀ yorùbá ló yẹ kán ti máa sọ yorùbá nílé ìjọba níbi níbi ìjọba níbi iṣẹ́ gbogbo ìpínlẹ̀ yorùbá pátápátá ló yẹ kán ti máa sọ. agbé fún o eh, ìpínlẹ̀ èkó ẹ ṣe eléyìí dáadáa o eh, a sì gbóríyìn fún yín ìyá ọba ṣe wà ń bẹ̀ hàn torí ẹ̀ mọ́ ní eh, ọmọ sọ̀rọ̀ sẹ́kọ̀ọ́ ọmọ sọ̀rọ̀ sẹ́kọ̀ọ́ ẹ ti wá rí i pé a sọ̀rọ̀ séèyàn kankan bí ròyìn bá ṣe wá làṣẹ mọ̀ ọ́n kà ó dáa nínú èkó náà láti padà sí eh, ibi tá a ti wá mọ́ mú ti ọ̀rọ̀ awakọ̀ BRT tán fẹjọ́ apààyàn àti ìfipábánilòpọ̀ tí wọ́n fi kàn lọ́jọ́ sí àwọn èèyàn tí ẹ̀ ń ní sọ́ọ́ ti gbàgbé ẹjọ́ arákùnrin ni awakọ̀ èrò tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ èkó BRT Andrew Ominikoran tó ń jẹ́jọ́ lọ́wọ́ lórí ìfipábánilòpọ̀ àti ikú ọ̀kan lára àwọn èrò tó gbé yẹn bá mi ṣe àyànwọlá ọmọ yorùbá lòun ṣùgbọ́n dẹ́rẹ́bà yìí sọmọ yorùbá wọ́n ní òun ló ti jáde o tó ti ní wọ́n fi ẹ̀sùn kàn òun ní òun kọ́ lòun ṣe ọ̀gbẹ́ni omi nìkóràn ẹni ọdún mẹ́tàdínláàdọ́ta ó sọ nílé ẹjọ́ òun lọ́jọ́bọ̀ yìí pé èrò mẹ́ta míì tó ń gbé ló fi ipá bábámiṣélòpọ̀ tí wọ́n sì ṣekú pa á hmm. ilé ẹjọ́ gíga ìjọba ìpínlẹ̀ èkó tó wà ní tafa balewa square ní omnikanra ti sọ àwọn ọ̀rọ̀ yìí níwájú onídàájọ́ sherifat sonai kẹ́ iléeṣẹ́ ìròyìn channels jábọ̀ pé afurasí náà sọ lásìkò tí agbẹjọ́rò rẹ̀ àbáyọ̀mí ọmọtúbọ̀rà ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò pé òun kò lọ́wọ́ sí nǹkan kan tó ṣẹlẹ̀ sí Bámiṣé ẹni ọdún méjìlélógún náà hmm. ọmọ ti lọ ó ti lọ ọ̀bẹ ti gé ọmọ lọ́wọ́ ẹ wá ní kí ọmọ sọ̀bẹ nù. Andrew Nice omínìkanràn ó ṣàlàyé pé àwọn ọkùnrin mẹ́ta tó ń gbé ló fi ipá bá bániṣẹ́lòpọ̀ tí wọ́n sì jù ú síta látinú ọkọ̀ BRT òun. ó ṣàlàyé pé òun ò tilẹ̀ sọ bí nǹkan ti rí lára òun lásìkò tí gbogbo ìṣẹ̀lẹ̀ láburú náà ń ṣẹlẹ̀ o. ó ní mi ò ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn tó fa ìbọn yọ lẹ́gbẹ̀ẹ́ mi rárá chevron ni mo ti gbé arábìnrin náà mo sì gbé àwọn ọkùnrin ọ̀hún ní ibùdókọ̀ míì kò rántí ibùdókọ̀ tó ti gbé wọn. awakọ̀ náà ṣàlàyé pé nígbà tí àwọn yẹn fa ìbọn yọ tí wọ́n fi hàn òun òun kò jẹ́ ara òun mọ́ ìbẹ̀rùbojo ti mú òun òun gbọ́n jìnnìjìnnì nítorí náà gbogbo nǹkan tí ẹni tó gbé ìbọn lọ́wọ́ bá sọ fóun lòun tẹ̀lé nice andrew ominikan ṣàlàyé bí wọ́n ṣe ní kí ó dá ọkọ̀ dúró nígbà tí àwọn dé third mainland break tí wọ́n sì ní kí òun gba orí afárá kátà tí wọ́n sì ń wọ́ obìnrin náà bọ̀ọ́lẹ̀ ó nígbà tóun rí òun sunkún kò sóhun tóun lè ṣe. when those guys show me the weapon as I was saying sir I was kind of I can't be myself anymore fears have come in me so whatever the man on gun sit down there, whatever he told me, so I do. When I follow that Qatar bridge, after the that high bridge, they order me to stop there. And when they order me to stop, so I should open the door. When I open the door, then they now track. When they come down, they now start dragging her down. When I saw she was crying for help, actually I'm helpless. So I was just thinking that she's inside the vehicle holding the iron. So I move on. So you left her there? I, that's just the truth, sir. You left her? I, I left her dancing. I never knew that they dragged her down already ohun tí ọ̀gbẹ́ni Andrew ń tẹnumọ́ rèé láti ọdún bíi mélòó kan sẹ́yìn tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ ṣùgbọ́n wọ́n ní twenty twenty three ìyẹn ìbẹ̀rẹ̀ twenty twenty three ní ọdún tó kọjá ni wọ́n ti ṣe ìgbẹ́jọ́ náà ti gbọ́ ìgbẹ́jọ́ rẹ̀ kan ìta. táwọn ọmọ Nàìjíríà kan ti ẹ̀ lérò pé bóyá wọ́n ti da ẹjọ́ inú tó ń pariwo lé ìjọba lórí wọ́n tún ṣe ẹ̀gbọ́ ẹjọ́ yìí láìpẹ́ yìí ni ló ṣe jẹ́ kí àwa tún mú wá fún yín ṣùgbọ́n wọ́n ní adájọ́ tún ti wá sún ìgbẹ́jọ́ sí ọ̀ndì twenty one nínú oṣù yìí bóyá ọjọ́ náà náà dájọ́ ẹ̀ parí pátápátá ń táwọn èèyàn wá ń bi léèrè ni wípé kí ló dé tó sá lọ sí Ogun State torí kété tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ó gbagiri lé ó sá lọ sí Ogun State bẹ́ẹ̀ náà náà ń bi ìjọba wípé ṣé bí ẹlẹ́ń lo káàdì ó sì ti pẹ́tẹ́ tí ń lo káàdì kì í ṣèṣìn gbogbo àwọn èrò tí ń wọlé ó yẹ kẹ́ lè fi káàdì wọn tírèsì wọn kò sáàní ìṣèrò tí ò ní wọlé káti ẹ̀ sọ wípé ó parọ́ ìyẹn Andrew tó sọ wípé òun ò mọ àwọn èrò rí bóyá òun ló sì ní káwọn èrò wá pàdé òun níbẹ̀ kò yé èèyàn kankan tó ní wọ́n gbébọn léun lórí ṣùgbọ́n ẹjọ́ ò ṣeé dá ó dìgbà tán bá fìdí òdodo múlẹ̀ ṣùgbọ́n ogun tí ń tẹnumọ́ láti jọ́ iná rèé o láti gbà tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ hmm. ọlọ́mọ sọ wa. ṣùgbọ́n bámi ṣe ti bọ́jọ́ ọlọ́jọ́ lọ àwọn tó ṣe báyìí ọlọ́run ló mọ̀ ọ́n. eléyìí ká mọ̀ fi káre ìròyìn lẹ̀ lónìí àásàré dé orílẹ̀-èdè Israeli ẹ mọ̀ wọ̀rí ẹ àdó olóró ní kò ní dún níbi táwa ń lọ. ibẹ̀ láti gbọ́ o tí wọ́n ní ikọ̀ ológun Israel ti kéde pé àwọn ti pa yááyá Sinwa olórí Hamas ní Gaza wọ́n ní èyí sì jẹ́ lẹ́yìn oṣù méjì tí Hamas yàn láti jẹ́ olórí wọn sẹ́yìn mọ̀ pé wọ́n ti kọ́kọ́ pa olórí wọ́n yan ilé ìsìnkú wọn tó ti pa ilé yìí náà ẹni tí ó bọ̀ bẹ́ẹ̀ ní ìsìn náà <laughs> káwọn ohun tí ó ṣẹlẹ̀ sí gẹ́gẹ́ bí àwọn ọlọ́pàá Israel ṣe ṣàlàyé wọ́n ní àwọn dá òkú rẹ̀ mọ̀ pẹ̀lú ẹ̀yìn àti ìka rẹ̀ àwọn nǹkan méjì yìí pẹ̀lú àwọn àkọsílẹ̀ gbogbo ara rẹ̀ DNA ní Israel ní látàrí ẹ̀wọ̀n ọdún méjìdínlógún tí sinwa ṣe ní Israel wọ́n láwọn ti mú DNA náà ṣe dààmú nígbà táwọn wá pa á náà bá fi wéra wọn ló bá jọra wọn. Sinwa ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Abu Ibrahim jẹ́ ọ̀kan lára àwọn olórí ogun àti ìkọlù tó wáyé lọ́jọ́ keje oṣù kẹwàá ọdún 2023 ṣé ẹ rí gbogbo ẹ̀yin tẹ́ ń bú Israel ẹ mọ̀ nítorí pé mo jẹ́ Christian o ṣé ẹ rí wàhálà tí àwọn oníjihadis ń dálẹ̀ ṣé bẹ́ẹ̀ yìí náà lẹ ti ń rí fìrìfìrì ẹ̀ Nàìjíríà ogun náà máa ń wá kiri ogun náà mọ wá kiri torí ó sì yóò mọ ṣèyàn káyìífì yóò mọ ṣèyàn láàánú pé kí ló dé tí orílẹ̀-èdè Israel náà ń jọ àdó olóró sílùú onílùú ṣùgbọ́n àwọn wèrè yìí àwọn ológun jihadisi tán gbé ẹ̀sìn lórí bí àwọn náà bayé jẹ́ wọ́n wá lọ sápamọ́ sáàárín àwọn aláìṣẹ̀ wọ́n wá mọ́ retí kí Israel kó gbé ọwọ́ ró àwọn sì ń ju àdó olóró láti bẹ̀ ọwọ́ èèyàn kan wá dùn èèyàn kan jù kan lọ Eh, oníkálukú náà ló sì ní àwọn oníròyìn rẹ̀ tó ń gbé fúnra wọn ṣùgbọ́n nígbà táwọn eh, ẹ̀ka mùsùlùmí kan náà nàìjíríà tán máa fò fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo palestine wọ́n ń gbé àsíá palestine kiri àtọ̀dọ̀ palestine lógun èsì ti bẹ̀rẹ̀ tó fi ń dọ́dọ̀ àwọn gaza tó fi ń de kìíní ẹ tí ẹ bèrè pé bóòlù hamas ṣe jẹ́ sàn jẹ́ kọ́ńtì hamas ó ṣe kọ́ńtì wọ́n yìí ṣe ẹgbẹ́ ológun àwọn ẹgbẹ́ ọ̀daràn ni án àbá sì fò fẹ̀rẹ̀gẹ̀rẹ̀ ní ìsìn bá ti pariwo hálà ní ìsìn tán ti kọ kíní ké wọn ní ìsìn gbogbo àwọn ọmọ ìyá wọn tán náà wà níwò àtàwọn tán wà ní nàìjíríà wọ́n mọ̀ pariwo èèyàn bá pe ọ̀daràn lọ́mọ yẹ́ ẹ̀yin mùsùlùmí ẹni iṣẹ́ ṣe ẹ̀yin mùsùlùmí alálàáfíà ẹni iṣẹ́ ṣe gidi gan-an ni ṣùgbọ́n sí ìjọba gan jẹ́ ó dà ní rí jù báyìí lọ nínú ìròyìn lónìí òótọ́ ọ̀rọ̀ láàmú bára wa sọ àmọ́ lè ju mọ́ra wa díẹ̀díẹ̀ bó ṣe rí lè nínú o oníyanṣẹ́ ọlọ́bẹ̀ sí àwọn àfẹ́jẹ́ náà akọ ìbínú àáfìrí pàdé láṣẹ ọlọ́run lọ́la nínú ìpàdé ọlọ́mọ ìlú mi títí di ọ̀la ibà ròyìn náà ní ibà bí wọ́n débẹ̀ ibà yànnàná ibà sánáwọlé ibà kanjú abẹ́ǹkó ibà sàlàyé èmi náà ní ibà kéde fún yorùbá nation ẹ mọ bá yànnà náà dáadáa èmi ní bá rìn gínigíní tí kúmi àti kúyú ibà confam ẹ kò tó send ẹ god bless you i see you tomorrow and i love you bye for now. president bola ahmed ọmọ tinubu àtó mọ̀pẹ́ nìkan ní bàbá ọ̀dájú àgbàlagbà tá a yẹ síbò tinubu ó ti bùjọ́ mọ́ orílẹ̀-èdè nàìjíríà ogun dé yegede tàbí o àwa APC àti sìbòdì tán àti ìsì ọmọ yàn síbò Bọ́lá Ahmed ọmọ Tinubu ṣèǹtà àjọ sọ̀rọ̀ èbí ṣèǹtà ẹ̀ sọ pé ṣe ṣe ńlẹ̀ wá ń ṣe fún wa ni ẹ̀yin lẹ campaign lọ́jọ́ sí pé ẹgbẹ́ owó lépo ẹ̀kọ́ owó lọ́dà gbogbo ẹ̀ lẹ máa gbé wálẹ̀ nígbẹ̀yìn kàkà tẹ́ ẹ gbé wálẹ̀ òkè lẹ gbé e sí nípele nípele ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọ̀dájú nìyí ìkà ẹ̀dá tó yín ò sí lórílẹ̀ bọ́dà ahmed tinubu a ti sá fún yín tó ẹ ti sún wa sún wa ẹ ti sún wa náà ẹ ti sún wa kan gírí a ti sá fún yín lórílẹ̀ nàìjà ó kù bí ẹ fẹ́ gbọ́rọ̀ náà gbà oníkálukú ti ya fún yín o àwọn èèyàn ti sá lọ togo wọ́n ti sá lọ ghana àwọn èèyàn ti sá lọ cote d'ivoire àwọn èèyàn ti sá lọ kútọnu kódà àwọn èèyàn sá wọ nìyẹn kí ló dé tá a dìbò fọwọ́ ara wa dìbò fún yín tán tẹ̀sí léwá kúrò níbẹ̀ àbámọ̀ a sì dìbò dì a dìbò tán ó dogun ha Bọ́lá Ahmed ọmọ Tinubu ẹyẹ àkà ìdálé èèyàn tó pọ̀ jù gbogbo wa wá ń ké títí ẹ ké tí kú sí wa ẹ fòwú elépo bọ́ tí aláìgbọ́ ìkà nìyí o ọ̀dájú ènìyàn nìyí ó dá mi lójú paraku àtibọ̀tán yóò lè dùn láéláé gbogbo ọmọ orílẹ̀-èdè ní padà wá ṣépè bẹ́ẹ̀ gbogbo ń tẹ́ bá fórílẹ̀-èdè wa àrọ́mọdọ́mọ yóò jẹ nínú ìyà yóò dá mi lójú ó kàn dùn mí fìràn Yorùbá ni pé káàtó tó lè dépò ààrẹ ogun ni ìtẹ́ ń dá sórílẹ̀-èdè yìí lọ́wọ́lọ́wọ́ tó bá ṣe pé bẹ́ẹ̀ ni Ọbásanjọ́ dá a lọ́jọ́ sí ni ẹ̀yin ò ní dépò náà Ọbásanjọ́ láàríta ké nígbà tó darí Yar'Adua ni gbogbo wa ń ṣàdúà Jonathan aláfọ̀tẹ̀ gbé wọlé lọ nítorí Boko Haram Muhammadu Buhari dé gbogbo wa ń pariwo pé ó lé àṣetánstẹ́ni rẹ̀ ń bọ̀ wọ́n ní tilẹ̀ bẹ́pọ̀ ẹ sì two thousand lójijì láàrin ọdún kan àbọ̀ bó bá dọdún mẹ́rin yín kọ́ ẹ fẹ́ ṣe poli four thousand bẹ́ẹ̀ ọdún kan one thousand ni ọdún kejìlá ń lò yìí ó di two thousand tó bá di ọdún kẹta yóò di three thousand per litre ìgbà tá a fi máa dìbò ọdún kẹrin á di four thousand náà ìkà olórí kunkun yín ó dá mi lójú gbangba àtibọ̀tán yín ò lè dùn láéláé ikú bàbá sàkú lọ́jọ́ sí ó dá mi lójú gbangba àbọ̀ rẹ̀ padà ń bọ̀ náà. Bọ́lá Ahmed kò sí àpọ́nlé kankan mọ́ ìkà ni yín á sì ti mọ̀ ìkà tí ń bẹ nínú yín ni Ṣèyí Mákindé náà ti gbé wọ̀ nígbẹ̀yìn ìjọ òní tá a fẹ́ dìbò láyé ajímọ̀bí táyé kọ́rẹ́nsì ní kọrin pé ẹ̀ ń wọlé wa ẹ̀ ń wòsàn wa ẹ ti gbàgbé èbò lásìkò yìí ń kọ́ Ṣèyí Mákindé ti wọlé lé gbogbo onílé lórí ogún dá o ìbò tá a fọwọ́ wa dì tá a dì fún yín ẹ sọ wá dẹni tí ò ní yàrá sùn sọ yẹ ká dìbò tán kó dogun ní gómìnà ń kógun jà wá pírẹsidẹ̀ntì tún kógun jà wá ogun wa di mélòó ńlá fẹ́ kà lọ́rọ̀ ẹ̀yin sẹ́nitọ̀ ẹ̀yin rẹ́ẹ̀pù ẹ̀yin house of assembly ẹ lajú kalẹ̀ bí kọ̀ǹkọ̀ ẹ wo tí wọ́n fi wá ṣe ẹ sì rántí pé ẹ fẹ́ dìbò tí ń bọ̀ bó bá lè dogun kó dogun ìlú tẹ́ ń lù fún wa ó yé wa bó bá lè dọ̀ràn kó dọ̀ràn ìlú tẹ́ ń lù fún wa ó yé gbogbo wa ṣùgbọ́n o ẹ rántí pé Elédùmarè ọba ó ju gbogbo kó wá wa lọ bí ìdájọ́ Elédùmarè ọba bá dé ó dá mi lójú gbangba ẹ lè dúró gborí ẹ̀ síbẹ̀ ẹ máa nìṣó ọlọ́run ọba òkè tó ní gbogbo wa ó jọ ń wò wá lábọ̀ àbọ̀ rẹ̀ ń bọ̀ o àbọ̀ ń bọ̀ wá bóníṣẹ́ nítorí kálukú bá ṣe rẹ̀ ní òròyìn àbọ̀ mi rèé tó bá wù yín ẹlẹ́ni kan wá gbé mi ó sì wù yín ẹlẹ́ni wá tún mi ṣe ọmí àdìo ni mo sì ń gbé mo kúrò níbẹ̀ gbogbo ẹni ó bá ṣe rere dandan ni ká sọ Bọ́lá Ahmed ọmọ Tinubu ìbílẹ̀ ń ṣe fún wa Ṣèyí Mákindé Ọ̀yọ́ stéètì ìkàlẹ̀ ń wù níwà arúgbó sunkún sí yín lọ́rùn ẹ̀ gbọ́ sákúlárò tẹ́sẹ̀ yìí pọ̀ àwọn tẹ́ẹ̀ ti dìbò fún yín náà lẹ́ ti sọ́dẹ́ni tí ò nílé lórí mọ́ ogun ti dé gbòòrò ẹ̀rín kọ́rẹ́nsì ló ń pa mí orí kílẹ̀ tó fẹ́ kọ lásìkò yìí ẹ̀yin lẹ kọrin lẹ́jọ́ sí pèsè yìí mákindé ìwọ ni ìwọ ni ó ti wọlé mọ́nílé lórí sọ́tàn o ilé tó wó ti kọjá ti ajímọ̀bì tó wó lọ́jọ́ sí ẹ̀ tó wá rórin ọ̀hún gbé jáde lásìkò yìí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin wèrè gbogbo ẹ̀yin òṣìkà tá à ń yẹ̀ sípò tẹ́ fi bí súwa ẹ̀ ní lálẹ́ bẹ́ẹ̀ bá sì lálẹ́ àbọ̀ yín ò ní dùn gbogbo ẹni tí fara ní mẹ̀kúnnù ọlọ́run ọba afara ni yín tìrẹ̀tìrẹ̀ tọmọtọmọ èpè kọ́ o bẹ́ẹ̀ bá fara ni wá ni mo sọ ṣùgbọ́n gbogbo ẹni tó bá wà níjọba tó bá fara dẹ mẹ̀kúnnù ara náà ó dẹ̀ yín tọmọtọmọ ẹ sì ní lálẹ́ ẹ̀lẹ̀ ẹ gbọ́ mo tún padà bọ̀ o gẹ́gẹ́ bí mo tún ṣe sọ bó bá wù yín ẹ ṣeré bó sì wù yín ẹ má ṣeré ó dá mi lójú gbangba àbọ̀ rẹ̀ ń bọ̀.